فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà abẹ́lẹ́wọ̀n bá nu títóbi rẹ̀ àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́run bá amáṣẹ́ bá ṣe dáadáa fún wọn àwọn tó ń bẹ láyé inú wọn ọlọ́run àpàdà ọlọ́run má fi kàn wọ́n àwọn tí ó di bọ́sálì kìyàmà ọlọ́mọṣẹ́ àbá foríjì wọn àwọn òbí tí wọ́n bí wa ọlọ́mọ fòrò wọn ọlọ́mọ dà wọn láàmú gbogbo àwọn tí ó ní ìbùlápa dáadáa lérí àlámọ̀rí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣẹ́ àbá san wọ́n lẹ́san dáadáa bi rahmatika ya arhamar rahimin níbi tí a bá tafsir wa òun náà ni àlàyé lérí gbígbòòrò àforíjìn ọlọ́run gbígbòòrò ìkẹ́ ọlọ́run ọlọ́run ọba ọba aláforíjìn ni ọba oníkẹ́ni kò sí bí ẹ̀ṣẹ̀ ṣe pọ̀ tó kò sí bí ẹ̀ṣẹ̀ ṣe bòháyà tó téèyàn bá ti túbà ìtúbà tòdodo lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ṣetán láti ṣàforíjìn ẹ̀ṣẹ̀ náà torí pòròyìn ara rẹ̀ wípé fa annahu. gafuru rahim òun ni ọba aláforíjì ó pọ̀ níbi foríjì ni ó sì pọ̀ ní kákẹ́ni ọlọ́mọṣẹ́ ìkẹ́ni kọ̀ọ̀kan wa. nínú àyà tí a tú abala rẹ̀ náà ni a ti gbé fara léni pẹ̀lú ògùn ọlọ́run láti lè sọ ìbáṣepọ̀ <clears throat> tó ń bẹ nínú àyà tí ó ṣáájú àti èyí tó tẹ̀lé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim qul inni nuhitu an a'buda alladhina tad'una min dunillah na'am a'udhu billahi minash shaitanir abẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá dìjọ́ gbẹ̀dẹ̀ alikiyama ọlọ́run ọba ní kúl rẹ̀ ànábì sọ fún wọn inni nuhitu an abudalladhina tad'una min dunillah. sọ fún wọn wípé dájúdájú a ti kọ̀ fún mi kólé ní nohate sọ fún wọn wípé ọlọ́run ọba tó dá mi ó ti kọ̀ ọ́ fún mi an a'buda alladhina tad'una min dunillah wípé mi ò gbúdọ̀ sin gbogbo ń ń sìn lẹ́yìn ọlọ́run anahayu níbí yufidu tahrim òun náà ni wípé ìmọ̀ ẹjọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run èèwọ̀ ni ọlọ́run ọba ṣe léèwọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn ànábì ọlọ́run ó ṣe léèwọ̀ fáwọn ànábì ọlọ́run pé wọn ò gbúdọ̀ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba tó dá wọn tó bá lè jẹ́ bẹ́ẹ̀ lórí àwọn ànábì ọlọ́run gbogbo àwa tó kù tí Aisha ànábì tá a jẹ́ àtẹ̀lé àwọn ànábì ó ti di èèwọ̀ fún wa a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run Allah qul inni nuhit. qul inni nuhit an a'buda alladhina tad'una min dunillah. ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn wípé dájúdájú àti ṣe léèwọ̀ fún mi ọlọ́run ọba ti kọ̀ fún mi ọlọ́run ọba ti ní mi ò gbúdọ̀ débẹ̀. pé mi ò gbúdọ̀ bá yín jọ́sìn fún gbogbo nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run tad'una min dunillah ìyẹn ń jẹ́ kó yé wa wípé àdùáwò ìbáadà bí èèyàn bá ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run èèyàn jọ́sìn fún nǹkan yẹn náà nìyẹn ẹlòmíì ó sọ wípé ọlọ́run làwọn gbàgbọ́ ṣùgbọ́n tó bá fẹ́ ṣàdúà orúkọ nǹkan míì òní ó máa pè lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba ní ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn kèfèrí wípé bí mo ṣe já ànábì ọlọ́run ọba tó yìí ọlọ́run ọba ti ṣe léèwọ̀ fún mi ó ti ní mi ò gbúdọ̀ débẹ̀ tí n bá débẹ̀ ìjà ọlọ́run mi yóò bàjẹ́ gbogbo iṣẹ́ eré tí mo ṣe kò ní nítumọ̀ níwájú ọlọ́run látara wípé mò ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run jàmáà àtàbá wà àwùjọ wa lẹ́nu bẹ́ẹ̀ lómi bá ń ṣàdúà orúkọ àlìjànú oní ó máa pè bẹ́ẹ̀ lómi bá ń ṣàdúà orúkọ màláíkà oní ó máa pè bẹ́ẹ̀ lómi bá ń ṣàdúà orúkọ àwọn ànábì ọlọ́run oní ó máa pè ọlọ́run ọba wa ọba olówú ni. ọba àjòwú lọ́lọ́run kò fẹ́ ká pa nǹkan kan papọ̀ mọ́hun níbi ìjọsìn ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn kol. Kúlá àtàlẹ̀ àwọn àbùrù, wọ́n ti bọ́lá nítorí náà wà máa ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn bẹ́ẹ̀ ọlọ́run ọba ti kọ́ fún mi wípé mi ò gbúdọ̀ jọ́sìn fún àwọn nǹkan tẹ́yìn ń pè lẹ́yìn ọlọ́run kol tún sọ fún wọn la atẹ́bíwò àwa àkún èmi ò ní tẹ̀léfẹ̀ẹ́ nu yín láéláé gbogbo ojú tẹ́yìn bá fi wo nǹkan tó bá ti yàtọ̀ sífẹ̀ tọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn wípé o ò ní tẹ̀lé torí pé tí mo bá lè máa tẹ̀lé ìfẹ́nu tìyín kọ̀dí dọ́là tó ìdá ajẹ́pẹ̀mí náà ti dára yín nìyẹn mo ti sọnù pẹ̀lú àwọn tó sọnù nìyẹn wàmà ànàmínà lọ́wọ́. mi ò sì ní ìjọ kan nínú ẹni tó mọ̀nà nǹkan méjì lọ́lọ́run ní kánẹ́bí ó sọ fáwọn kèfèrí ń bì nǹkan méjèèjì yìí àwa náà gbọ́dọ̀ kíyèsí nínú àlámọ̀rí wa àkọ́kọ́ nú ẹ̀ ó náà ní nípa ìjọsìn a gbọ́dọ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ó náà ni wípé ìfẹ́ ẹnu ẹ̀dá àgùdọ̀ gbégun orí ìfẹ́ tọlọ́hún lérí gbogbo tá a bá fẹ́ ṣe ló fi jẹ́ kí gbogbo ògbésẹ̀ tá a bá fẹ́ gbé ó dára púpọ̀ ó júwe wa gẹ́gẹ́ bí mùsùlùmí ká máa mọ kí ni ìdájọ́ ọlọ́run lérí ẹ̀ ká tó gbégbèsè ọ̀hún torí pé téèyàn bá ti lọ ń lo ìfẹ́ ẹnu ibi ìparun nífẹ̀ẹ́ ẹnu máa ń gbé ní lọ. إن الهوى لهو الهوان بعينه فصريح عفا إن الهوى لهو الهوان بعينه إن الهوى لهو الهوان بعينه ó ń dájúdájú ìfẹ́ kéèyàn ó máa gun ẹṣin ìfẹ́ inú ẹ̀ kó fi ìfẹ́ tọ́lọ́wọ́n ọba sílẹ̀ kó ní bó ṣe wù òun lòun fẹ́ ṣe tòun kó má bìkítà láti lè mọ̀ dájọ́ ọlọ́run lórí gbogbo ìgbésẹ̀ tó fẹ́ gbé. àfáà ní ojúlówó àbùkù ojúlówó ìyẹpẹrẹ òun ló ń bẹ ń bẹ́ẹ̀. wasọ̀rẹ́ oko lè nítorí wípé ìṣubú gbogbo nífẹ̀ẹ́ ẹnu pátápátá ìṣubú tàbùkù ni látara àdé eléyìí a gbọ́dọ̀ ti ìfẹ́ ẹnu ṣáájú gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe èèyàn fẹ́ fẹ́yàwó ni kéèyàn ó béèrè ìdájọ́ ọlọ́wọ́n ọba lérí ẹ̀ èèyàn fẹ́ tajà kan ni kéèyàn ó béèrè ìdájọ́ ọlọ́wọ́n ọba lérí ẹ̀ èèyàn fẹ́ gbégbèsè kan ni kéèyàn ó béèrè ìdájọ́ ọlọ́run ọba lérí ẹ̀ torí pé kò sí ń tọ́lọ́run ọba ò dá sí fáǹfààní àwọn ẹ̀dá lọ́lọ́run ọba fi sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní kúl ìrẹ́ ànábì sọ fún wọn la attabi'u ahwa'akum. ọlọ́run ìrẹ́ ànábì sọ fún wọn pé láéláé èmi ò ní fi ìfẹ́ tọ́lọ́run ọba sílẹ̀ kí n wá máa tẹ̀lé fẹ̀nu yín kí làwọn ti máa mú ní tẹ̀lé ìfẹ́ àwọn ènìyàn kódà kéèyàn mọ̀ wípé ìfẹ́ àwọn ènìyàn yẹn ó lòdì sí tọ́lọ́hún àwọn nǹkan tí màá mú èèyàn ṣe bẹ́ẹ̀ ó pọ̀ nínú ẹ̀ òun náà ní kẹsàràtù nọ́ọ̀sì alẹ́ fasad pípọ̀ àwọn ènìyàn níbi ìbàjẹ́ ìgbà míì ń bẹ ni wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n nìkan lóríra nínú ọgbọ̀n èèyàn ìwọ nìkan lórí ra rẹ àwọn tó kù wọ́n dúró lórí ìbàjẹ́ lójú àwọn ènìyàn ìwọ wàá tún máa wúra rẹ pé àbíwọ ló ń ṣàìdá ni ẹlòmíì ó máa wò pé ó ṣe jẹ́wọ́ nìkan sọ fẹ́ tọ́ pé ó gbọ́n ju àwọn tó kù lọ ni bẹ́ẹ̀ sì ni gbogbo èèyàn náà ó mọ̀ wípé ìbàjẹ́ ni nǹkan yẹn àmọ́ nítorí páwọn èèyàn ti pọ̀ nídìí ìbàjẹ́ àmọ́ fẹ́ jẹ́ kéèyàn náà join kéèyàn ó fi ìfẹ́ tọ́lọ́wọ́n bá sílẹ̀ ọlọ́run ọba sọ láyé kanú alukur'an kareem awudubilayi mina shaitan rojim ọlọ́run ni wa in tutin akithara man fil arub yudilluka an sabilillah in yattabi'una illa dhann wa in hum illa yakhrusun ọlọ́run ọba ni tó o bá ní o máa tẹ̀lé akithara man fil arub ọ̀gọ̀ọ̀rọ̀ ń táwọn ènìyàn pọ̀ nídìí ẹ̀ lérílẹ̀ yìí tó bá nìyẹn ló fi máa ṣe gbèdéke tó fẹ́ máa ṣe tá bá ní kí ló dé tó fi ń ṣe báyìí ṣebí gbogbo àwọn ènìyàn náà ń ṣe bẹ́ẹ̀ kí ló dé tó fi ń sọ̀rọ̀ báyìí ṣebí gbogbo ayé ló ń sọ bẹ́ẹ̀ kí ló dé tó fi ń múra báyìí ṣebí gbogbo ayé ló ń múra bẹ́ẹ̀ ọlọ́run ní tó bá ń ṣe bẹ́ẹ̀ yóde ló ka ń ṣe ọ̀ sọnù lójú ọ̀nà tọ́lọ́ torí pé àwọn ènìyàn yẹn yẹ tẹbẹrún náà ilà wọn wọn ò ní ẹ̀rí kankan tí wọ́n dúró lé lórí lórí ìbàjẹ́ tí wọ́n ń ṣe ọkùnrin tó fi ẹtí etí téèyàn wá bi léèrè pé kí nìdí tó fi ẹtí etí yóò lóun náà rí gbogbo àwọn guys tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lóun náà fi ń ṣe bẹ́ẹ̀ ìwọ tí ṣòkòtò ń jábọ́ nídìí ẹ lọ́mọkùnrin ọmọ kò jábọ́ ọmọ máa ń fà sílẹ̀ tó bá bi léèrè pé kí ló dé tó bá jẹ́ mùsùlùmí sínú alukurani ló ti rí ni àbí nínú ìṣesí ànábì jama kí ni sọ yóò ní rárá bó bá sì jẹ́ christian bàbá bi léèrè pé sí nínú bible ló wà kí sòkò tó máa jábọ́ nídìí ẹ̀ àbí kò fi ẹtí ṣetí lọ́kùnrin òun náà sọ pé kò sí mbẹ̀ kí ló wáá de tó fi ń ṣe bẹ́ẹ̀ ní tí ó sọ náà ni pé ìtayé ń ṣe ni ọ̀kan nìyẹn nínú ọ̀nà tí kì í jẹ́ kéèyàn ó tẹ̀lé fẹ́ ọlọ́run báwọn èèyàn bá ti pọ̀ nídìí ìbàjẹ́ a máa kó tàn jẹ báyàn náà wípé tọ̀ ó ti dà ń kó nígbà tó ti dà ń kó táwọn ti pọ̀ ń di ẹ̀ ẹ̀ ti gbọ́ ayé ó máa ṣe ìyẹn ló ń kó bá wa lórílẹ̀‐èdè gbogbo ohun tí ò dáa tó yẹ pé táwa náà bá gbé sínú làákàyè àwa náà mọ̀ kódà ká mọ́ ọlọ́run ká mọ́ ti sallallahu alaihi wasallam bá a bá gbé sínú làákàyè àwa náà mọ̀ pé kò dáa ṣùgbọ́n látara apá àwọn èèyàn ti pọ̀ nídìí nǹkan yẹn yóò wá fẹ́ dàbí n tó dáa lójú àbúrò kan tó ti mọ̀ pé kò dáa yẹn àti ṣèyí tó dáa yẹn èèyàn ó wà ó ó ó fi lò ń lè ó ríra rẹ nìkan àwọn èèyàn wà sọ pé sori nísìn ìwọ nìkan ló dá yàtọ̀ wọn ò wá ní sọ pé lórí dáadáa ìwọ nìkan ló dá yàtọ̀ ìwọ náà wà á mọ wúra rẹ wípé ah, àbẹ́mi ni mò ń ṣe tí ò dá ni ọ̀kan nìyẹn nínú tí kì í jẹ́ kéèyàn ó tẹ̀lé fẹ́ tọ́lọ́hún téèyàn fi máa ń gbọ́lá fún ìfẹ́ tọmọnìyàn ẹlẹ́ẹ̀kejì ó náà ni ẹnu táwọn èèyàn fi ń pe ìbàjẹ́ àti dáadáa àwọn ènìyàn wọn á fi ẹnu ìbàjẹ́ wọn á fi pe dáadáa wọn ó sì fi ẹnu dáadáa wọn ó fi pe ìbàjẹ́ tí nǹkan kan ò bá da àwọn èèyàn ò ní fẹnu àìdá pé lápèjúwe tó súnmọ́ ẹ rí owó ẹ̀yìn tán bá sọ pé sọ ọfẹ́ gbowó ẹ̀yìn ọfẹ́ gba rìbá ó wúwo ṣùgbọ́n àwọn èèyàn ó sọ ẹ̀gùn jẹ pé family support program ni pé tó bá ti sọ pé ẹ̀gùn jẹ yóò fúyẹ́ <clears throat> lórí àwọn ṣùgbọ́n tẹ bá ní kẹ́ ẹ pé lórúkọ ẹ̀ gangan yóò tóbi lẹ́mìí èyí ò fẹ́ sá fún ló fi jẹ́ wípé láwùjọ wa lẹ́nìí tán bá fẹ́ pàtẹ àwọn obìnrin oníhòhò wọn ò ní sọ pé a fẹ́ pàtẹ àwọn oníhòhò wọn là fẹ́ ṣe fashion parade ẹ wàá wo fashion parade pé ṣe bí fashion ṣe bọ́yẹ kéèyàn wọ́ṣọ gidi ní brazil àti pint nìkan fashion wo ló ń bẹ́ẹ̀ bí brazil àti pátá nìkan àwọn obìnrin wà wọ brazil àti pátá nìkan wọ́n wàá máa lọ ẹsẹ̀ mọ́ra rìn báyìí gbogbo yẹn náà wàá jókòó wọ́n máa wò wọ́n wọ́n ní kí ni àwọn fashion parade ni tán bá ti pè ní fashion parade yóò kéré lójú kò ní dàbí ẹsẹ̀ tó tóbi sùmọ́tàn bá ní afẹ́ pàtẹ àwọn obìnrin oníhò gbogbo èèyàn sọ pé ah ọ̀sùnmìlà ah, ah, sùmọ́tàn bá ti pè ní fashion parade kò ní í jo ẹsẹ̀ mọ́ lójú nínú àwọn nǹkan tí máa jẹ́ kọ́mọ ènìyàn ó máa mọ̀ tẹ ìfẹ́ ọlọ́mọlẹ̀ ọ̀kan ni ká máa fi ẹnu burúkú ròyìn nǹkan dáadáa ká sì máa fi ẹnu dáadáa ròyìn aburú tóbìnrin mùsùlùmí bá múra dáadáa táwọn èèyàn bá rí wọn ni ah sóru èémú wọ ni tó ka ogbó ẹ̀ papọ̀ bí àlùbọ́sà báyìí ẹ rí i pé wọ́n ti psychologically wọ́n ti fi ẹnu bà nǹkan yẹn jẹ́ ṣùgbọ́n tóbìnrin bá wá múra nínú ọyẹ́ tó sì gbogbo ara lẹ̀ àwọn èèyàn ò ní sọ wípé ṣó tútù òmu ni tá a bá tún rí wọn ní fat ah fashion designer rẹ̀ ó gbẹ gan o wọn ò tún fi ẹnu dáadáa wọn ò fi sọ so ọ̀nà kan tún lélẹ́yìí nínú ọ̀nà tí ọmọnìyàn fi máa gbé ìfẹ́ tọlọ́wọ́n ọba sílẹ̀ láti lè torí pé oníkàlùkù náà ni ó fẹ́ kàn sọ dáadáa nípa òun ó fẹ́ ká yí ó sọ dáadáa nípa rẹ̀ bó bá sì ń ṣe dáadáa ó kéré nínú àwọn èèyàn dáadáa ní ó fẹnu dáadáa sọ ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn ẹnu ìbàjẹ́ ni wọ́n fi sọ dáadáa ṣùgbọ́n nínú àdámọ́ ọmọnìyàn ni wípé òun sáfẹ́ kan máa sọ dáadáa nípa òun yóò wá máa fẹ́ wá ìyọ́nú ọmọnìyàn láti lè máa tẹ ìfẹ́ ọlọ́run ọba mọ́lẹ̀ ọlọ́run ọba nírẹ́ ànábì sọ fún wọn kúlá àtẹ́bí ahwa àkúm. اتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين nínú tí máa ń ṣokùnfà kọ́mọnìyàn fífẹ́ ọlọ́run sílẹ̀ láti tẹ̀lé fẹ́ tayé ọ̀kan nú ẹ̀ ó náà ní kọ́mọnìyàn rí wípé àǹfààní ayé kan ń bẹ níbi ìyapa aṣọ ọlọ́wọ́n bá yẹn òun náà ó gbà nínú ẹ̀mí bọ́lọ́wọ́n bọ́ ọ fẹ́ ṣùgbọ́n owó ń bẹ nídìí ẹ̀ aláàjì tó dálé ọtí lẹ̀ ṣé yóò lóun ò mọ̀ ni ṣùgbọ́n látara ti ń rí nídìí nǹkan yẹn yóò wá máa wá ogbó ọ̀nà láti lè máa fi fẹsẹ̀ nǹkan yẹn rinlẹ̀ tí ó máa sọ pé ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn ẹlòmíì ti ń tọ́tí gan wà lè jẹ́ náà ṣáájú àfáà mi àwọn nǹkan yẹn yóò wá máa sọ. So ṣùgbọ́n tó bá bi léèrè pé ṣé n tó ń ṣe ìdáyọ̀ ni kò dá àmọ́ nítorí owó tí ń rí ń bẹ̀ nítorí àǹfààní kan sí kejì tí ń rí ń bẹ̀ kì í jẹ́ kọ́mọ nìyẹn ó kúrò nídìí ẹ̀ṣẹ̀ títí tí kò fi kà mórí ẹ̀ so ìdí nìyí tọ́lọ́ wọn bá fi sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run rẹ̀ anabi sọ fún wọn. yàtọ̀ sí pé mi ò ní bá yín jọ́sìn fún òòṣà tẹ́ ń sìn ìròrí yín mi ò ní tẹ̀lé torí pé ìròrí àwọn kèfèrí òun èé lọ́ọ́ forí sọ ìfẹ́ tọ́lọ́hún mùmíní ni ó máa ronú wípé tá bá ṣe báyìí á gba ládàá lọ́dọ̀ ọlọ́hún kèfèrí ò ní ronú ládàá àǹfààní tara òun ni ó máa rò ìdí ni ìtọ́lọ̀ wọn bá fi sọ fún ànábì sallallahu alaihi wasallam pé yàtọ̀ pé mi ò ní bá yín jọ́sìn fún tẹ́ ń jọ́sìn fún tún sọ fún wọn wípé láàtẹ́bíhùn àhàwà àkùn gbogbo òfẹ́nu yín yẹn èmi ò ní tẹ̀lé yín lérí ẹ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ òfẹ́nu yín kò síbi tí ń gbé èèyàn lọ ju bí parun lọ. kọ́ńdọ̀lálẹ́tò idan nígbà tí mo bá ti ń tẹ̀lé fẹ́nu yín a jẹ́ kí mo ti ṣìnà nìyẹn wàmẹ́ ànàmínà mọ̀ mi ò sì ní jọ́kan nínú ẹni tí ó mọ̀nà nítorí pé fẹ̀ẹ́nu yín kò lè líìdì sí mọ̀nà láéláé jàmá ẹ jẹ́ ká o gbogbo ètò ayé nípa ètò ọrọ̀ ajé ó kún fún rìbá ló fi rí pé àwọn iṣẹ́ mi ń bẹ tó lówó lérí nígbà tó bá yẹ̀ wò ó bàbá rìbá ń jẹ wọn ò mọ̀ọ́mọ̀ fi rìbá yẹn owó èlé wọn ò fi síbẹ̀ gbogbo àwọn ìlànà ìkẹ́kọ̀ọ́ ẹ máa rí oríṣiríṣi aburú nídìí ẹ̀ níléèwé nígbà kan tán bá ti gbága kalẹ̀ ọkùnrin kan obìnrin kan ni wọ́n jọ jókòó papọ̀ ni bàbá wọn tó ń ṣe bẹ́ẹ̀ ń sìn wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ ọkùnrin kan àti obìnrin wọ́n wà ní ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ náà ni wípé kí obìnrin mọ́mọ́ ríra ìmọ̀ jẹ́ kóbìnrin ríra wọn sóbìnrin ni òye wọn ó wúlò láwùjọ gbogbo tó yẹ kán máa ṣe wọ́n ń ti ọkùnrin síbẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti jẹ́ káwọn náà fi láti lẹ̀ pé àwọn àtọkùnrin ìkan làwọn ló fi jẹ́ wípé tó bá dìjọ wájú kò sí ní tọkùnrin ó máa ṣe tóbìnrin náà ò ní fẹ́ ṣe wọ́n wàá ní láti kékeré náà ni wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́ bá ti gbé ìjókòó ọkùnrin kan lórí ìjókòó kan obìnrin náà ò lẹ́gbẹ̀ẹ́ so ìyẹn lọ ìyẹn ni ó máa jọ́rẹ́ rẹ nínú kíláàsì ọkùnrin àti obìnrin jama owó bọ́n ṣe ṣètò náà fìtínà ló padà já sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ò ní jáde tí wọ́n fi gboyún ibi fìtínà náà ni gbogbo ẹ̀ padà wá forí sọ nítorí pé ìròrí yẹn kò nítọ́ lọ́hùn ọba nínú bó ti wulẹ̀ kó mọ́ ètò ìyánilówó cooperative interest yóò wà mbẹ kó bá a lè mú ọsẹ lọ gbogbo àwọn ìlànà yìí tá a bá ti gbéyẹ̀wò lọ́tún lọ́sì tá a rí pé tá a bá wọ abẹ́ ìgbéni jìnnà sí tọ́lọ́wọ́n ọba ń bẹ ń bẹ ìmúnilòdì sífẹ̀ẹ́ tọ́lọ́wọ́n ọba ń bẹ ń bẹ a gbúdọ̀ tẹ̀lé kódà káwọn èèyàn ó pọ̀ nídìí ẹ̀ kódà ká máa polongo ẹ̀ nínú rédíò ká máa polongo ẹ̀ nínú tẹlifíṣàn a gbúdọ̀ ṣe torí pé odidi anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba pa á láṣẹ yàtọ̀ sí wípé o ò ní jọ́sìn fóòsà ìyẹn nìkan kọ́ kó lè. ọlọ́run nírẹ̀ ànábì sọ fún wọn wípé mi ò ní tẹ̀lé fẹ́nu yín gbogbo èrò orí yín bẹ́ẹ̀ sí ń ronú yẹn èmi ò ní tẹ̀lé. a pé tí mo bá ti tẹ̀lé lànà yín tí mo bá ń bá yín bọ́ọ̀sà nítorí pé kẹ́yìn náà ó lè kírun tí mo bá bá yín mutí nítorí pé kẹ́yìn náà ó lè kírun tí mo bá ń bá yín jẹ oúnjẹ haram nítorí pé kẹ́ ẹ lè kírun a jẹ́ kẹ́mi náà ti dara yín nìyẹn èmi náà ti ṣìnà nìyẹn wàá máa ànà mi a jẹ́ pé mi ò sí nínú ẹni tó mọ̀nà ọlọ́run ní rẹ̀ ànábì sọ fún wọn kò tún sọ fún wọn ìdí tó fi ń sọ ọ̀rọ̀ tó ń sọ ni wípé kúlí yìí ní alába yìí náà ti ń mi ọ̀rọ̀ bì ẹni tí mò ń sọ dá mi lójú torí wípé béèyàn bá jẹ́ mùsùlùmí tó bá tún ń ṣeyèméjì lórí ìsìláàmù ẹ̀ ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ ọlọ́run ọba àbísọ nínú alukur'an karim ọlọ́run ní innal ladhina amanu innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu ọlọ́run láwọn onígbàgbọ́ òdodo àwọn wo ni tán bá ní mùmínì léèyàn ọlọ́run ní àwọn náà làwọn tán gbọ́ ọlọ́run gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ thumma lam yartabu tí wọn èyí sì ń ṣe iyèméjì lórí pé sọ́nà ní islam ni àbí kì í sọ wọn èṣiyèméjì ó dá wọn lójú pọ́nà ni sùmọ́tà báwọ̀ gọ̀rọ̀ mùsùlùmí mi ó kàn ń kírun ni ara rẹ̀ ló ń bẹ nínú islam ọkàn ti kúrò ẹ wàá máa rí nínú ọ̀rọ̀ àwọn mùsùlùmí àwọn ebèbèrè gan dájú tí ìbá rẹ̀ ká má sọyàn lẹ́nu òun ti fẹ́ máa lọ sọ́ọ̀tì pẹ̀lú táwa mùsùlùmí wá ń ṣe igan jẹ́ ẹ̀jẹ̀ kó wúyàn lérí bí ẹni pé torí ẹnìkan ló fi ń kírun irú àwọn ènìyàn bẹ́ẹ̀ àwa là ń pè wọ́n ní mùmíní lọ́dọ̀ ọlọ́run kò sórúkọ wọn nínú mùmíní torí pé àṣàkù iyèméjì lérí ojú ọ̀nà tí èèyàn wà yìí a máa ni nínú tí máa ń ba Islam ẹni jẹ́ ni lẹ́fìmọ̀ rẹ lómi pé ọlọ́mọsòrò ó gbé ń já ibi àfáà mi ti ń wọná ẹlòmíì ti ń bọ̀ ṣàgán ó ti wà àkọ́kọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ẹsẹ̀ méjì ló ṣẹ̀ àkọ́kọ́ ọlọ́run sòro gbé ń jà ìjà wo ní tó ní kọ wá gbé wọn òun àti tanájọ ń jà tí ò wá lè dámú lóbi jẹ́ káwọn ọ̀rọ̀ táwa Yorùbá máa ń sọ àmọ́ títóbi ọlọ́run ó sì máa ń hàn nínú àwọn ọ̀rọ̀ ẹnu wa ọlọ́run máa sòro gbé ń jà àkọ́kọ́ ni ìjà wo ló ń jà tó fẹ́ gbèjà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní kéèyàn ó sọ pé ẹni tó ṣẹbọ kú yóò ti wọnú àlìjẹ́nà kí àáfàá tó jẹ́ mùsùlùmí tó wà àlìjẹ́nà alàlàlà ẹni yẹn parọ́ mọ́ lọ wa an ala Allahi ti sọ tó yanjú pé ẹni tó bá kú lórí ẹbọ kò ní wà àlìjẹ́nà ìyẹn ò níyè méjì nù kéèyàn máa ṣe pé tí bá kú ní a lè sọ ni ìwọ náà yẹ Islam rẹ o gbúdọ̀ ṣe lérí ẹ̀ man mata kafiran dakhala an-nar ẹ̀ ń bá kú ní kèfèrí tó sì dájú pé lórí kúfúrú ló kúlé tí kò jẹ́ mùsùlùmí dakhala an-nar yóò wọ́n náà gbogbo ẹnu ló bá ṣùgbọ́n tọrọ tẹnìkan wá sọ bẹ́ẹ̀ pé a lè sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ gbé irú àwọn nǹkan yẹn ó sì ń dúró lórí wípé n ṣe yẹn kò dá ọ lójú ẹni tó ń ṣe yẹn ò mọ pàtàkì ẹ̀ àbí kí wọ́n sọ fún ni pé bọ́lọ́wọ́n bá ṣe sọ rè kéèyàn wá máa sọ pé nǹkan yẹn ná agbábẹ́ òbẹ̀tì nínú sáyẹ́ǹsì ọ̀rọ̀ tẹ́ tọ́lọ́run sọ yẹn ná kí wọ́n má kàn dàbẹ́ ni pé yẹn ó takò sáyẹ́ǹsì scientific proof ó takò tó wẹ́ kákan gbàbẹ́ dogmatically bet la ilaha illallah ẹlòmíràn ni pé tá a bá ní ká kọwọ́ bọ̀ a máa fọ́ ti ntọ́lọ̀ sọ yẹn ṣùgbọ́n ẹ̀ka sájà gbà dogmatically tí mùsùlùmí bá ti sọ bẹ́ẹ̀ kọ́dídọ̀ láàlùtù ìdáhùn wàmẹ́ ànàmínà ìwọ tó jẹ́ mùsùlùmí ọlọ́rí ìdí lọ ibi tó ti wá ń rí ìdí lọ yẹn àwọn ìranù ìdọ̀tí ó ti wá ta ọlọ́pọlọ ó ń sọ wípé lóòótọ́ ṣẹ̀ríà dá o ṣùgbọ́n ṣẹ̀ríà ò ní provision fún gbogbo nǹkan gẹ́gẹ́ bí common law téèyàn bá sọ bẹ́ẹ̀ ó sì ti di kèfèrí onítọ̀hún ti di kèfèrí lóbi jẹ́ pé sin wa yìí kì í ṣẹ̀sìn téèyàn ó máa fi iyèméjì ṣe ọ̀kan lọ́jẹ̀ ìmọ̀ kò jẹ́ mùmínì àbí kò jẹ́ kèfèrí man faman sha'a minkum an yastaqim ẹni tó bá nìkan kò du tọ́ lójú ọ̀nà tọ́lọ́ bẹ́yàn bá jẹ́ mùsùlùmí tí wọ́n ń ṣe iyèméjì anábìwá muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó ju sulhul hudaybiyah táwọn kèfèrí lọ́dún tánàbí kọ́kọ́ fẹ́ wọ Mákà táwọn kèfèrí ó gbà sallallahu alayhi wa sallam tí wọ́n wá ń gbé oríṣiríṣi májẹ̀mú síwájú àná Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ń gbé májẹ̀mú wá ànábì ń gbà wípé nínú májẹ̀mú ni wípé tí ẹnikẹ́ni bá wá láti Mẹ́kà tó bá wá sí Mẹ̀dínà tó bá lóun fẹ́ gba Islam lè padà mẹ́jọ gbà Islam ànábì ni mo gbà àmọ́ tẹ́nì kankan bá wá láti Mẹ̀dínà tó lóun fẹ́ padà wá ṣẹ̀sìn kèfèrí àwọ̀ gbà sọ̀ bẹ́ẹ̀ ànábì ni mo gbà ah ọ̀rọ̀ yẹn wá ń bí àwọn sàbẹ̀ inú pé ah ya Rasulullah ah, kí ló dé tèmi kèfèrí làwọn eléyìí tèmi mùsùlùmí làwa anabi ni ananabi yula kẹfẹ mi ò parọ́ anabi Ọlọ́run ni mi kò sí iye méjì ń bẹ ntí wọn ń sọ tí mò ń gbà yẹn ó nídìí ananabi yula kẹfẹ anabinu abdulmutalib anabi ni anabi ni mi kò sí iye méjì ń bẹ sèyí tí ń ṣẹlẹ̀ yẹn ò mi kó o níjà nàbí ẹ má sì iyèméjì ara bó ti wulẹ̀ pọ̀ mọ́ so ló ẹ̀sìn wa ẹ̀sìn Islam yìí a gbọ́dọ̀ ṣe iyèméjì torí pé ẹni tí máa kọ́kọ́ ṣokùnfà kéèyàn ó jáde kúrò nínú ẹ̀sìn Islam òun náà ni ìtharu shak fi qulubil mu'minin ìkọ́kọ́ ju doubt sẹ́mi rẹ̀ nípa ẹ̀sìn tó ń ṣe ìyẹn làwọn kèfèrí dẹ̀ máa ń ṣe tán bá lọ kọ́ fẹ́ bọ́ sọ̀rọ̀ òun ni ǹjẹ́ o tiẹ̀ mọ nǹkan kan pa ànábì yín yẹn gan ànábì wa sani ànábì wa sani aláìmọ̀ kan ànábì wa sani ṣé wọ́n mọ iye adúrú ìyàwó tó fẹ́ ànábì wa sani anabi wa sani sọ̀mọ̀ kó tó gbàyàwó ọmọ ẹ̀yìn ẹ̀ kan tó wa lọ tán ìwọ náà wà á mọ̀ rò pé ah, kò dẹ̀ bá mu lóòótọ́ ah, ànábì náà ṣe wàásù yóò máa kírun bẹ̀tìkínní yẹn ó sì máa wà lẹ́mìí yóò mọ kò dáa náà títí ànábì ọlọ́run tọ́rọ̀ bá sáti débẹ̀ yẹn já fò láàyè láàyè irú ẹni bẹ́ẹ̀ ti jáde kúrò nínú Islam abẹ́ni tó ń ka Quran táwọn kan wá lọ mú fún wípé ibẹ̀ sọ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ni ẹni tó ní òun ò mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ẹni tó ní òun ò nǹkan kan ẹnu báyẹn ni yóò fi sọ níbo ló wà yọkàn síbi kan ní Kùránì pé ànábì ní wàlá àdìrí máa yóò fọ àlòbí wàlá àbí kan òun ọmọ tí wọn se fún yín àbí tí Ọlọ́run ó ṣe fún ẹnìkan tí ó ṣe fún àbí tí ó ṣe fún yín òun ọmọ sẹ́ni tí òun mọ tí ó ṣẹlẹ̀ níjọba kí amọ̀lẹ̀ wá ń tẹ̀lé ọ̀ya ẹ̀sì fún translation ìwọ náà kà ah, àwọn afáwọ̀ ìkálẹ̀ fún wa a sì máa ń lọ tẹ̀ sí i. wọ́n kọ́kọ́ wá gbin iyèméjì sí ọlẹ́mìí ìwọ ọmọ obìnrin náà lóde ń kírun kírun kírun kírun kírun sí nígbà tó bá fẹ́ mari náà tó bá fẹ́ muslim yóò padà tó fẹ́ yàwó kejì hmm? ìwọ sì ni ó ti wà nínú ọpọlọ tiẹ̀ tẹ́lẹ̀ wípé monogamy is the best gbogbo ẹni tó bá fẹ́ gbélé ayé rọrùn tí ò fẹ́ dààmú tí gbogbo nǹkan ó máa lọ rẹ́gí bó ṣe yẹ kó lọ fún ìyàwó kan ọmọ mẹ́ta kọ́ni ìyàwó kan ọmọ mẹ́ta ajá sì kẹrin so ìyẹn ló fi gbádùn mo wá ń sọ bẹ́ẹ̀ nìkan lẹ́nìí mo ní yorùbá bọ̀ wọ́n ní amúkùn ẹrù ẹ òkè láwo àwòsàlẹ̀ kábímọ pọ̀ kọ́ ni pọ́blẹ́mù wa gbogbo owó tó yẹ kí gbogbo owó pín làwọn kan kó jẹ lórílẹ̀‐èdè táwa wà lẹ́nu ẹ ti ẹ̀ fọ̀rọ̀ fífẹ́yàwó lẹ̀ bíbí máa lẹ̀ ẹlòmíì ẹlòmíì ti fẹ́ wọ for twelve years tí ò ti máa rí kí ló fẹ́ fúyàwó jẹ ẹ fọ̀rọ̀ ká bí máa lẹ̀ ẹ ọmọ bẹ̀rẹ̀ oṣù ẹ fi tọ́ máa lẹ̀ forty five years bọ̀dá ẹ̀ ní máa ni pé ọ̀rọ̀ ìyàwó lélẹ̀ kí lòun fúyàwó jẹ òun ti jáde ní almost twelve years ago òun ò ríṣẹ́ sọ̀rọ̀ ọmọ bẹ̀rẹ̀ lẹ́yìn ẹnu ara rẹ̀ gan kò rí bọ́ bẹ̀lẹ̀ ń pé yóò fẹ́ ààbọ̀ ìyàwó bí ò bá dẹ̀ sọ́ra tí ó fi wọ sixty five yọ̀ọ̀dà yọ̀ọ̀dà náà ni tí ó bá tún rẹ̀ gbẹ́gbẹ́ ah nàìjíríà ọ̀dà nàìjíríà ọmọ ti di fowó léwó epo láìláìlá ló fi jẹ́ wípé o ò gbúdọ̀ fi yẹn ṣe gbèdéke àlámọ̀rí ìgbésí ayé ẹ bó o bá ti rí iṣẹ́ wà nkankan lọ fẹ́ yàwó o ti ń bá sẹ̀mí lọ náà nìyẹn tó o bá ló dìgbà tíjọba ó tó fún ọ níṣẹ́ kó tó fẹ́ bẹ́ẹ̀ wà tó bá wọ ńgbà tó bá tún wá mọ tó bá tún ṣe kíní wò ní ó ti ní age limit ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé ó ti ní age limit ẹ mọ ẹyọ ọdún tó máa lò ní kejì tó lò ní primary tó lò ní nursery tó lò ní primary tó lò ní gss tó lò ní ss kó tó wá kọ̀rọ̀ jambu lẹ́yìn jambu yóò tún wá ku utme tí ó tún ṣe tó bá tún ṣe wọ́n ní ah ó kù three mark three marks ló kù kò bá sì wọlé fún medicine òun náà medicine yìí sani yóò tún padà lé gbogbo ọgbà tí ń fi ń ṣe yẹn ó ti ń lọ bí thirty five years ẹ wá wọ ọdún tí ó fi parí iṣẹ́ tó bá wá parí iṣẹ́ tán àkọ́kọ́ náà kò ní lọ sáf ó ti lé thirty years kó tó jáde ìyẹn sì nìyí àdánwò kan ni torí pé bí tó bá ti nà sí kíní eh, certificate ẹ eh, ẹ. Eh, Eh, NYC nǹkan kò sí automatically ìwọ ti kúrò ńbẹ̀ because ó ti dàgbà ju àwọn táwọn wa lọ ọ wá apply wọn ní à ní ẹni tó bá ti lé thirty years wọn ò ní fún níṣẹ́ ìwọ sì ní tó ti forty five ẹ dákun kílẹ̀ṣẹ̀ rẹ̀ nínú orílẹ̀-èdè tó jẹ́ pé orílẹ̀-èdè bàbá tí wọ́n bí táforí bàbá rẹ̀ tán fi sọ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ní kó wọ forty five years ni yóò bá padà alẹ́lẹ́yìn tí ó máa banújẹ́ sọ́tàn lóbi jẹ́ pọ̀rọ̀ ẹ̀ eh, bímọ mẹ́ta mẹ́rin yẹn gan kọ́ ní issue ìyẹn kọ́ ní iṣu rárá bó ti resources wa ta ní bó o la ṣe ń pín ẹlòmíì bímọ kan kò rí tọ́ ọ̀yọ̀ ẹ̀yọ̀ kan náà ló bí kò rí ẹ̀yọ̀ kan yẹn náà tọ́ so látara àdé eléyìí níbo la ti yà síbẹ̀ yẹn gbígbin shark sẹ́mi ọmọbìnrin oní ọba conclude pé ah bóun ṣe pé tó bá fẹ́ àwa táyì ṣe muslim ìyàwó kan ni gbogbo bó ti wá wù kọ́ ọmọbìnrin yẹn ó ní ẹ̀mí ìfẹ́ ẹ̀sìn tó wọ́n ti fi dáùtù yẹn sẹ́mi ẹ̀ nípa ẹ̀ gbogbo nǹkan lòun fẹ́ràn nípa Islam ìyẹn nìkan lòun ètì at the end of the day tẹ́ẹ̀bà gbọ́ jọ̀ọ́nù kan ní ọkàn lọ́fẹ̀ẹ́ kì í ṣe pé torí pé kò mọ̀ pé Islam lọ́nà ṣùgbọ́n torí wípé jọ̀ọ́nù ò ní fẹ́ ìyàwó kejì bó jẹ́ jẹ́ pé yóò ní àlè lóbi jẹ́ pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn ìmọ̀ ni tó bá ń ṣe Islam tó ò ní mọ̀ lérí ẹ̀ ó wà létí bèbè ìṣìnà lọ́lọ́wọ́n bá fi sọ pé rẹ̀ ànábì sọ fún wọn kúlé inni ala bayyinatin min rabbi. inni ala bayyinatin min rabbi wa kadhabtum bihi. ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn pé inni sọ emphatically sọ láti sọ fífọwọ́ gbáyà inni ìpìlẹ̀ rẹ̀ ní ìnà dájúdájú èmi ànábì alábàyìnà tí min rabbi mo mọ tí mo ń ṣe islam tí mo gbé lọ ó yé mi ẹ̀yin kọ́lẹ̀ sọ fún mi bó ti wulẹ̀ kọ́ mọ́ mo nímọ̀ nípa rẹ̀ alábàyìnà tí min rabbi in tó yé mi ni látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba kọ́ mi ó sì fi ìmọ̀ mọ̀ mi lórí tí mo gbé lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pẹ́yìn ẹ̀yin pè nírọ́. gbogbo ní tẹ́mi ń sọ ni pípé nírọ́ yíyẹn kò yí ọkàn tèmi padà torí pé tí mo gbé lọwọ ó ẹni tó gbé dígí lọwọ tó wá lóun ò nìkan kan tí wọ́n ní sọ rẹ ó lóun ò ríra àwọn bẹ́ẹ̀ jẹ funfun gbogbo wa funfun ní báyìí ní adẹ̀tún lè pè ń dúdú ọ̀nà wo láti pè ń dúdú àwọn gbogbo conclude ká agree pé dúdú ni ṣé dúdú tí òun fún ni dúdú ni ṣé òun fún ni dúdú ni bẹ́ẹ̀ wọ́n tó fọ́ lójú pa ah, funfun lélẹ́yìn ní ti ń jẹ́ islam nìyẹn islam ó clear kò dojúrú ṣùgbọ́n àwọn ọ̀nà àánú wọ́n fi omi gold wọ́n fi yí bọ́n bá ti wá wulẹ̀ kan fomi gold yí nǹkan tó ẹni tó bá dá original gold mọ̀ yóò ní pàǹdà lè yí ló fi jẹ́ pé ìmọ̀ lèyàn ó wà á mọ̀ téèyàn ó lè ṣe tẹ̀míyìz èyàn ó lè sòǹpinya láàrin pàǹdà àtòjúlówó góòlù bọ́rọ̀ islam ṣe rí nìyẹn èyàn kò tó kéèyàn ló ń jẹ́ mùsùlùmí lórí wípé wọ́n bí mi ní mùsùlùmí kí ló tó fi jẹ́ mùsùlùmí ẹ dáàdì mi mùsùlùmí ni wọ́n mọ́ọ̀m mi mùsùlùmí làwọn náà so automatically it's not automatic it's not an automatic event pé dandan nìkan jẹ́ àìmọye ọmọ àfáà mi ìtọ́jú tó di kèfèrí èèyàn ò ní mọ̀ nípa téèyàn ń ṣe torí pé o lè má bara rẹ lọ́dọ̀ àwọn òbí rẹ lọ́jọ́ kan o lè má bara rẹ lọ́dọ̀ àwọn èèyàn rẹ lọ́jọ́ kan kó o pé ibi tó o ti bara rẹ ìwọ nìkan lórí rẹ ní mùsùlùmí bẹ́ẹ̀ tẹ̀sìn yẹn ọba wa yí ọ wọ́n máa gbá ọ síbí tán bá ní kí lóorí sọ sílẹ̀ ẹ bá a ṣe ń gbọ́ náà nìyẹn bá a ṣe ń gbọ́ náà nìyẹn mi sálẹ̀ fi Islam lẹ̀ mi sálẹ̀ fi Islam. Uh dáùtù yóò ti wà lẹ́mìí ẹ̀ títí títí títí tí tó fi kúrò ń bẹ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ pé ìmọ̀ ó ṣe pàtàkì ẹ̀sìn wa ẹ̀sìn tó dúró lórí ìmọ̀ ni a sì ṣàlàyé fún wa ọ̀nà tá a fi ń nímọ̀ ọ̀kan ni kéèyàn ó lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ kéèyàn ó já àfà àbí kéèyàn ó jẹ́ ọmọ kéwú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kéèyàn ó máa béèrè béèyàn ó bá já àfà tó jọ ọmọ kéwú máa béèrè ìjókòó wáàsí kan ń bẹ tó jẹ́ pé òdodo ni wọ́n sọ lọ jókòó ń bẹ ìwọ náà lọ máa gbọ́ ìgbà mi ń bẹ oníbèrè a sì fẹ́ gbé onímímọ̀ mi ìṣubú gbà mi torí pé ó ti gbọ́rọ̀ yẹn lẹ́nu onímímọ̀ bẹ́ẹ̀ni ká bá wa ń sọ yóò ní afa èyí tẹ́ ẹ sọ yẹn wọ́n mọ̀ tún ní ọ̀rọ̀ mi ń bẹ tó tẹ̀sùn wọn ju ti yún lọ rárá kò sí mi tó oníbèrè ló tún wá kọ̀rẹ́tì onímímọ̀ so kéèyàn sá máa jẹ aláìmọ̀kan torí pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn ìmọ̀ ni ẹni tó bá ń fa ìmọ̀ kan ṣe ó ń bẹ létí bèbè àná etí bèbè àná nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ wà lọ́lọ́wọ́n bá fi nírẹ̀ ànábì sọ fún wọn. inni ala bayyinatin min rabbi wa kadhabtum bi. ọlọ́run nírẹ̀ ànábì sọ fún wọn pé dájúdájú èmi ànábì mò ń bẹ lórí tó dá mi lójú ala bayyinatin min rabbi àmọ̀dájú ń bẹ fún mi lórí ìsìláàmù tí mo gbé lọ́wọ́ mi ò fa ìmọ̀ kan ṣe látọ̀dọ̀ ọlọ́run lọ́lọ́run ọba ti fún mi ní ìtọ́sọ́nà ìmọ̀ àmọ̀dájú ó ń bẹ fún mi lérí ẹ̀ ló dágbé téèyàn bá jẹ́ mùsùlùmí béèyàn bá nímọ̀ nípa téèyàn bá ń ṣe gbogbo ibi téèyàn bá wà ẹ̀rọ ọmọ ìyá wa Sanusi Lamido ọlọ́run bá ṣàlékún dáadáa rẹ̀ nígbà ọ̀rọ̀ Islamic Bank tí wọ́n ní kó wá dìfẹ́ǹdì ẹ̀ ní house ẹ wo bó ṣe ń dọ̀sì gbogbo wọn bẹ́ẹ̀ gbogbo ìwọ ni òun èyí ṣe lọ́ọ̀yà o ṣe mọ̀ pé gbàgbọ́ àwọn èèyàn ni pé barista àwọn lọ́ọ̀yà àwọn náà mọ̀rọ̀ sọ jù àwọn ni leonard gbogbo wọn náà kún áwòsì níjọ náà gbogbo ohun tó ní kálukú wọn padà béèrè pé sẹ́nìkan ní ta ló tún lọ́rọ̀ tí ó sọ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ níwájú ta ni n ti ń jẹ́ mọ̀ nìyẹn jẹ́ mọ̀ tó bá pé n ti ń sọ yẹn tí ò bá nímọ̀ lérí ẹ̀ bó ló ṣe fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ bó ló ṣe fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ ló fi jẹ́ kí gbogbo nta ń ṣe nínú ẹ̀sìn pẹ̀lú ìmọ̀ ni torí pé ó ṣeé ṣe kó bára rẹ níwọ nìkan níbòmíì níjọ́ míì ìwọ nìkan tó o sì bára rẹ yẹn ó sì wà nípò ẹgbẹ̀rún èèyàn bẹ́lẹ̀ yìí bá sọ tiẹ̀ ó mú balẹ̀ bẹ́lẹ̀ yìí bá sọ tiẹ̀ wọ́n ní ẹ wò ẹ má bàa fa yẹn discourse ma ẹ má bàa ẹ má bàa ẹ má bàa sọ torí pé wọ́n ti mọ̀ pọ̀ ọmọ tó ń ṣe sùmọ́tò wáyé pọ̀ ọmọ tó ń ṣe wọ́n ju eléyìí sọ èwo ìdí nìwo ló fi ń ṣe eléyìí ẹ abá àwọn dáàtúwa àwọn dáàtúwa tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ làwa náà fi ń ìwọ ọmọbìnrin fi ń borí ẹ mọ́mi alájà tán bá ti lọ mọ́kà wọ́n bá wa rà borun bọ̀ fi ń borí ọ̀tán irú gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń bẹ létí bèbí náà báyìí lẹ́ẹ̀kan gbọ́ ẹ̀ nígboro wọn mọ́ lójú ọ̀nà ló fi jẹ́ pé láti kékeré ni mùsùlùmí ti ń kọ́mọ rẹ̀ lẹ́sìn ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn afẹ́kọ́ máa wọ́ kàwé bọ́ wọn bá wá lọ iléèwé tó bá ti ń dé ntàwa mọ̀ tá a gbọ́njú mọ̀ ó náà ní téèyàn bá lọ iléèwé aago méjì ọba kó wá lé ni oníkálukú ti wá lé bẹ́ẹ̀ bá wá ti iléèwé dé ẹ bá àwọn òbí yín lé pàápàá jùlọ ìyá kí fẹ́ jẹ kí fẹ́ ṣe ẹ wàá wà ń lé tẹ bá fẹ́ ṣeré gan ẹ̀ tún ṣeré ẹ̀ tó fẹ́ sùn ó sùn títí daago mẹ́rin tó bá dẹ̀yìn àlàásàrè ilé kéwú yá oníkàlùkù wà gbà lè kéwú lọ tí mọ́gìrìbì bá ń bọ̀ oníkàlùkù wà adarí lè kéwú tó bá tún dọ̀là tún lọ léwe ìgbà yẹn wá nìyí ọ̀sọ̀ wọn nú ẹni tí ń fèlè wá èkì tó bá ti ṣe báyìí bíi kó wọ́n ẹyọ lókù tó fi ní ni kò sí sórí ìjó kò sí dán kò sí kíní kan magic center gbérekú center kò sí gbà náà bá a ṣe ń lọ lè kí ọ̀hún tó ìwé tún yé nígbà náà ṣùgbọ́n lèmi bọ́mọ bá lọ tó bá ti di aago méjì lẹ́sìn ó tún bẹ̀rẹ̀ wọ́n ṣe aago méjì ẹ lẹ́sìn wo lọmọ nọ́sìrì ń ṣe kí ni gbogbo sílábọ̀sì tọmọ nọ́sìrì fẹ́ kọ́ kéèjì one to twenty ni kò tó bẹ́ẹ̀ lẹ́sìn wo lọ́mọ kéèjì ń ṣe tẹ́ ẹ kọ́kọ́ kọ́ látàgò mẹ́jọ tí ò tán láago méjì tẹ́tù ni ẹ wọ́n tún ṣe lẹ́sìn láti ọmọ kéèjì ọ̀wà ṣe lẹ́sìn láago mẹ́fà kí ni kí ló ń kọ́ ṣe yọ ọkọ ẹ̀kọ́ yunifásitì kejì ni wọ́n wá lọ bẹ ọmọ ọ̀wá rílé kí ó lọ mọ́ nígbà wọn bá tún dé láàrin mọ́gíríbí àti ṣáì ó ti ti sanwó fẹ́nìkan tí wọ́n á mọ̀ wọn ní english àti maths àwọn ọmọ yẹn wà wá bẹ́ẹ̀ wọ́n wà á tún ṣe ọ̀nkù ọ̀nkù yóò wá àsìkò mọ́gìrìbì gan ni yóò wá àwọn ọmọ òní kírun yóò wá ṣe lẹ́sìn fún wọn títí títí assignment wọn yóò tún bá wọn ṣe títí títí títí di bí aago mẹ́sàn-án lọ ń kú òtò lọ ó ti níye tó ń san lórí ìyẹn náà táwọn ọmọ bá tún so kó tó tó di bí aago bí aago bí mẹ́rin àbọ̀ lẹ́ẹ̀tì ó tiẹ̀ táwọn tán gbé kó láti mẹ́rin ní ó ti ti já àwọn ọmọ yẹn káwọn ọmọ yìí ó tó jí wọ́n ti gbé oúnjẹ wọn sínú báskẹ́ẹ̀tì gbogbo làárà wọ́n ti bọ́n rọ́ sínú báskẹ́ẹ̀tì aago mẹ́rin àbọ̀ báyìí wọ́n ti bọ́nu ọkọ̀ torí pé tí ò bá jí jáde ó dọ̀pù èkó kò ní í jẹ́ wọ́n ó dé skul bọ̀rọ̀ bí wọ́n ṣe wá mọ̀ àdé lẹ́yìn ọ̀rẹ́ yìí náà táwọn ọmọ bá tún ṣe wà ẹ́ẹ̀kì náà f nine tún ni òfò ọ̀nà méjì jàmáà ṣerú àwọn ọmọ yẹn tó wá tọ́ báyẹn tí wọn ò mọ nǹkan kan nípa ẹ̀sìn wọ́n kàn sáà pé bàbá wọn ò lè má lọ umra kò lè má lọ mọ́kà bàbá ń kírun ìyá ń kírun ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n ń kírun gan náà ṣé wọ́n mọ ẹ̀kọ́ irun yẹn nígbà bá sì wọ àwọn institution tí wọ́n bá wọ yunifásitì ẹ̀sìn yẹn ó bọ́ sọnù mọ́ wọn lọ́wọ́ lẹ́bàá wọn rí wọn pé eléyìí wà nù ẹgbẹ́ òkùnkùn eléyìí wà nù ẹgbẹ́ ẹlẹ́mu àwọn nígbà tá a wà yunifásitì mo wá rí níjọ́ kan wá gbé akéǹgbé ẹ mú mo wá pè mo dà ah, láti <laughs> mo ní ṣe nínú gbogbo àdúrà téèyàn máa ṣe láìpẹ́ ọlọ́mọ ṣìyàn lẹ́lẹ́mu ó tó téèyàn máa bẹ lọ́n lé lórí nígbà wá wọ institution tó wá wá ẹgbẹ́ tó jọ yìí tó yẹ pé ẹgbẹ́ ẹlẹ́mu kí ni àǹfààní tó wà ń bẹ̀ ah, campus life náà ni campus life náà ni mo ní ọ̀dà mẹ́rin kan fún mi bóyá no koran abadis pé ọgbà ládàá lórí tó ń ṣe onígi yín òun sọ̀rọ̀ ládàá life ni jama ẹ wo bó ti fojú kò ríra rẹ̀ pé òun mutí tọ́lọ̀ ń ṣe léwọ̀ life ìbáṣe pé irú ọmọ bẹ́ẹ̀ ti lẹ́kọ̀ọ́ ó ti nímọ̀ nípa tó ń jẹ́ Islam ṣé yọ̀ lọ́mọ ṣe ìdí nìyẹn tó fi jẹ́ pẹ́sìn wa ẹ̀sìn ìmọ̀ a gbúdọ̀ ṣe wàhálà ká dààmú lérí bẹ́sìn ó ṣe yá wọn ọmọ wa òbí tó bá fẹ̀sìn yọ ọmọ láti lẹ̀ òun náà lòbí tí ó sinmi tó bá dọjọ́ ọ̀la gbogbo tí ń bẹ nínú inú òwe kò sí kan bẹ́ẹ̀ tó ní a ṣe dára sáwọn òbí wa tó fi dé gbogbo ibi téèyàn máa kàdé gbogbo ẹnu ló gbà àwọn tó tún jókòó àwọn ará nǹkan kìnnà tún jókòó ẹnìkan náà fàákìlẹ̀ fi ń sọ bẹ́ẹ̀ mọ́ ni ah àwa náà ṣe first degree àti second degree àtúnṣe doctorate àwọn kò tiẹ̀ kódà ètò tún jọ mọ́ àwọn dira àwọn local rò bí àgàn kò sí ń bẹ̀ kò sí ń bẹ̀ tí lecturer yẹn bá kàn fíìlì pé kóun ó sọ ọ́ látara àwọn ìwà tọmọlúàbí tó ń bẹ lára tiẹ̀ náà yóò kàn sọ ní sọ pé well you have liberty so unlimited freedom on campus o lè ṣe ní tó wẹ̀ bẹ́ẹ̀t tó bá jẹ́ ọmọ tó nírò rí ṣe báyìí kò ní sọ ń sọ pé ìtọ́ yẹ kó ṣe ni torí pé tó bá lọ sọ́jù náà òfin ó gbòó náà pé akílódé ah, wọn èso wọn primary school wọn free ẹjẹ wọn ṣe ní tó wù wọn àwọn tí ó dorí léde mú lọ́jọ́ ọ̀la nìyẹn wọ́n ní ìdìkún ó free hmm? kí wọ́n free kí wọ́n lè ronú ẹni tó ń ṣẹlẹ̀ nìyẹn ọ̀gá wa kan kọ́ wa wọ́n pè kọ́ọ̀sì kan ní moral philosophy ẹni tí ń kọ́ amúra philosophy tó bá bẹ̀rẹ̀ èèyàn fẹ́ mọ rídìí ẹ̀ báyìí. àwa gns sì ní gns course ni sọ wá ń sàǹsọ ẹ ọ̀rá philosophy mo á wò títí títí <laughs> mo ní kọ́ọ̀sì yìí ó ń di moralize wa ni kò <laughs> ìwọ tó ń kọ́ wa amúra philosophy gan ó ti wà demoralized. kódà bọ́ bá sọ̀rọ̀ dáadáa ń bẹ̀ yẹn kò lè torí pé ẹnu tí nǹkan yẹn ti ń jáde kò nítumọ̀ nínú Ramadan ó wá máa ṣọ́ra nu kámpọ́ọ̀sì bá ti níṣẹ́ nìkan lọ́lọ́ dìpátímẹ́ǹtì kó jókòó nu mọ́sálásí àbí jókòó sínú ẹ̀ ah lẹ́tọ́rọ̀ ti fíksì sásìkò báyìí o táìmù wo ni lọ sáré lọ báyìí ó tún sàpadà sínú mọ́sálásí kọ́ ọmọ bá a kọ́ ọmọ owó kú wo gbogbo àná làá sọ pé ah, ọmọ mi àárẹ̀ yunifásitì o ọmọ ah, lágbájá ńkọ́ àkẹ́mọ̀ ah, tí ó ti wọ fúta kíni ó ti wọ au kò tó dùnú ọmọ tó bá gbẹ́sìn wọlé ní ìdùnnú tó bá gbẹ́ kọ́ ẹ̀sìn wọlé lọ́kàn ó balẹ̀ lèyìn ó sọ pé lágbájá ńkọ́ a ó ti wọ fúta alhamdulilayi ẹ wọ́n mọ̀ ń fa wàhálà bẹ́ẹ̀ mo jẹ́rìí ẹni tí mo ní kò lè sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ báyìí ní mọ́tálásí ti bá bó ti yẹ kọ́rọ̀ àwa mùsùlùmí ó rí nìyẹn kì í wá sọ̀rọ̀ májíìkì èyàn ó jẹ káwọn ọmọ yẹn ó ní mẹ́sìn ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ láyé lénìí ó náà ní wípé ẹ̀sìn yẹn gan làwọn yẹn kórìíra àti rọmọ tó ń ṣe mẹ́sìn ní yunifásitì nígbà tó wá wálé ọba dànù gbọ̀n sí bàbá nínú mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ gbogbo eléyìí mo fẹ́ fi ẹyin ẹgàn lọ́dọ̀ àwọn friends mi ni wọ́n wá ọwọ́ jàlábíà wọ́n á rò pé mo ń pa ni wọ́n á ọmọ ilé kéwù kan ni kó kó o dì kó fa gbogbo tẹnu ẹyẹ dànù fa dànù so bó o ni mo ṣe fẹ́ pírísẹ́ǹtì ẹ sáwọn ọ̀rẹ́ mi pé mẹ́sìn ló ń ṣe báyìí bó bá ń padà mi ò lè fún tẹ́ńkọ́bọ̀ mi ò lè fún ẹ kò sì mọ̀ wípé ìmúra ẹ̀sìn yẹn protection ni fún yàn gbogbo ẹnu ló gbà àfẹnjí ò kọjá nínú campus lókù bó o bá sá tó bá sá ti lámì ẹ̀sìn lára ààbò ni nǹkan yẹn jẹ́ o lè máa lọ ń gbà mí kẹ́ lómi kẹ́ obìnrin ká dì mọ́ òun ó sì mọ̀ ọ́ àdìmọ̀ mi báyìí nígbà tí èsì pọ̀ o lè náwó sí mi o lè náwó aburú sí mi àbóbìnrin tó múra dára tó lò jáàbù lẹ́jọ́rọ̀ àwọn olóbẹ́ sọ pé òun fẹ́ fọ́ lé kò pọ́síbù àbí ọmọ wa wà bẹ́ẹ̀ kọ́ọ̀sì wa pa yín pọ̀ fakọ́lítì gbogbo yín jọ tẹ wá jókòó àwọn

<laughs> ojúrojú ẹ bá rí láwà ní ẹ bá jókòó sọ jókòó ẹrù gan ọmọ bá àti jókòó lẹ ebi bá jókòó sí bíi síìtì mẹta èèyàn gidi ni ó wà ń ààbò ni orí bẹ́ẹ̀ náà ni wípé kò sí wa ọlọ́run ní kó yé kéèyàn ó tó bẹ́ẹ̀ ó ní òjé kéèyàn ó kó nu páńpẹ́ àáfàá mi kó bẹ̀ ó ṣe ní má kó bẹ̀ torí pé kó o ṣe bàjẹ́ yẹn gan ló ṣìpù òun ló rọrùn kódà ó tún lówó ẹlòmíràn wá jírí pé kò sówó a sì wá bí ọmọ mínísítà kan máa bí ẹ̀ gbogbo bàbá rẹ̀ yóò bá máa kó fún wá bí ọmọ eh, kọmíṣánná kan máa bè friend ẹ̀ e. pàápàá jùlọ àwọn yunifásitì kan wà báyìí pé àwọn ọmọ kọmíṣánná mínísítà kankan ibi táwọn náà máa lọ nu yóò ní pé ah òun ò lè fi kíní ilẹ̀ at least òun lo eh, ọmọ tẹ́ ní kò mọ́ tẹ̀lé mẹ́ school fee òun ló ń san eh, tílẹ̀ bá tún dá òun yóò tún gbé òun ẹ̀sìn yẹn onímọ̀jẹ́ kọ̀ọ̀kan ó balẹ̀ ní gbogbo obì ìyẹn wá ní wọn ò jẹ́ káká àwọn ọmọ wa mọ́ lérí pé ah, yọ́sàkáwé yọ́sàkáwé bí wọ́n bá kà tán gbogbo ń tọrọ mọ́ ìjọmọlúàbí tí máa jẹ́ kéèyàn ó mọ ọlọ́run ó ń dà kò sí òun lọ́lọ́run ọba fi sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run rẹ̀ anabi sọ fún wọn. ọlọ́run rẹ̀ anabi sọ fún wọn pé dájúdájú èmi anabi alábàáyí náà tẹ̀ mẹ́rọ̀ bí mo mọ tí mò ń ṣe mo nímọ̀ látọ̀dọ̀ ọlọ́run lórí yìí tí mo gbé lọ́wọ́. bó tilẹ̀ jẹ́ pé yín pé ẹ̀yin ò gbàgbọ́ ìpè ti kò yẹsẹ̀ tèmi padà lórí tó yé mi jàmá bí nǹkan ọba yéèyàn dájú ẹnìkan béèrè pé ẹjọ́ kí a bọ́ọ̀lù ni handset ni ẹgbẹ́ kí a bọ́ọ̀lù ni àfa handset bó bọ́ọ̀lù ni mo bí gbogbo èèyàn a ọmọ dájọ́ handset ni ìgbà bọọlụ ni ṣe àmọ́ pé ìpè òdodo onírọ̀ yẹn tó bá ti pọ ìwọ náà wẹ̀ ọ̀dà bọ́ọ̀lù ẹja pé náà sọ fún wọn. ìyẹn wà máa ń gbọ́ bàbá wa wà kan àwọn ènìyàn sì fẹ́nu àbùkù kan àwọn nǹkan kan nínú ẹ̀sìn onírúurú ṣe lórí rédíò àbí tẹlifíṣàn gbogbo àwọn ṣàáìrù dín gbogbo àwọn nǹkan ẹwà ẹ̀sìn tó buyì kún ẹ̀sìn bẹ́ẹ̀ bá débi àwọn èèyàn àsìfẹ́nu tẹ́ńbẹ́lú ẹ̀ ìwọ sì ní tí wọ́n ń ṣe nǹkan o tún lọ bọ ibi kejì wọ́n tó fẹ́nu tẹ́ńbẹ́lú ẹ̀ o tún lọ bì kan ah, tó bá yẹ ẹ̀mí tiẹ̀ náà wà mọ́ mi pé ah, tí ì bá ṣe pé lórí ìmọ̀ ló fi ń ṣe nǹkan yẹn wà mọ́ mi pé ah, àbí mi ni mò ń ṣàṣejù ni àbí ni kíní kan tún lọ mú yàwó tún daṣọ bò mọ́ lójú tún dábọ̀ láìsí ìwọ náà àwọn òwe ah, ẹni tó wá bọ́ra alẹ̀ bí ìgbà tán bú ọ̀gẹ̀dẹ̀ lẹ̀ tóun rìn kiri ẹ̀ sọ kankan lórí tiẹ̀ náà ní ọ̀dà báyẹn ibi táyé bá yí sí ọmọ táyé bí láyé ń pọ̀n òwe èèyàn lápá lórí èèyàn ṣùgbọ́n èyí tó bá ti jẹ́ tọ́lọ́hún àfẹnú àbùkù kan gbogbo bí tó wà ń dé wọ́n fẹnu àbùkù kan tó gbé lọ́wọ́ òde bí orí rédíò wọ́n fẹnu àbùkù kan inú tẹlifíṣàn wọ́n fẹnu àbùkù kan kódà àwọn èèyàn bá dé bí wípé tí wọ́n bá ní àwọn èèyàn ń wọ aṣọ ọ̀wọ̀kúwọ̀ nílé ìwé kan Ahmadu Bello University lọ́dún yẹn wọ́n ní àwọn gbúdọ̀ ní dress code bó o lè yóò ṣe máa múra nílé ìwé àwọn aṣọ ìwọ̀kúwọ̀ ó pọ̀ wọ́n wá list lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ meeting wọ́n wá list àwọn ẹni tí wọ́n kà sí. Si ìmúra tí ò dáa nígbà tí wọ́n wàá mọ̀ ka àwọn ìmúra tí ò dáa pé kóbìnrin mùsùlùmí kó bojú lára ìmúra tí ò dáa ni kéèyàn ọ̀daràn gbọ̀n sí bushy beard bushy beard ara ìdísẹ́ǹtì <laughs> gẹ́gẹ́ kí ṣòkòtò dúró lójú gan kí ṣòkòtò má kalẹ̀ ìdísẹ́ǹtì kéde ni wọ́n sá wò nígbà wọn fẹ́ finalize kí ni yẹ wọn ó sì debate ẹ ní ní senate ni wọn ó ti finalize gbogbo ẹ ara àwọn abala bíi táwọn ọmọ haúsá fi jù wá lọ nìyẹn ọmọ haúsá gbogbo tí ó bá yà yóò ké quran tí ó sì mọ̀ ká dáadáa yóò ké akadari yóò fẹ́ ha orí bọ́ bá ń sọ nǹkan kan yóò máa sọ fún ọ pé akadari yóò máa sọ báyìí lórí kódà kó máa tàríkè. ẹnìkan wá ń bẹ nínú àwọn professors ẹni yẹn professor pharmacy ni nígbà táwọn arí ìsìnkìní yẹn ẹ máa gbórúkọ rẹ̀ wọ́n pè ní professor Keita òun ló bá wọn fa ọ̀rọ̀ polio báyìí nígbà yẹn tó ń fà tó ń ṣe kínní ọ̀dà òun fúnra ẹ̀ nìkan da senate rú ó ní it's very ó ní kínní yẹn ó ní tẹ́ gbé kalẹ̀ yìí ó directly ló attack belief on as a muslim only here in the north we are muslims this muslim la land nobody can come here telling us wípé kóbìnrin ó bójú wípé decent dress ni gbogbo ó yà dàrú ni wípé wáyà tí wọn fi fi cross náà sí ẹni tó bá gbé cross sọ̀rọ̀ pé we have some lecturers here táwọn náà máa ń lo cross wáyà tí wọn fi fi yẹ sí bẹ́ẹ̀ wá sọ pé òun ní beard náà bọ́ bá wù ú ó lè má kọ́ńpù ẹ̀ i'm a professor. I can do and I don't do wípé go and remove it ìfipá nígbà tí wọ́n á ń fọ̀rọ̀ yẹn tí o ṣe kìnìún kan work out ni méjì kìnìún continue ma ẹni tó jẹ́ fíìsì gan ṣòkòtò gan òdélẹ̀ tọ́jú lórí tọ́jú lórí iléèwé tọ́jú vice chancellor ṣòkòtò gan ojúgun ni ṣòkòtò dé ajẹ́pọ̀ fìyẹn tẹ́ bá ti fẹ́ lò olórí iléèwé gangan ni bófin yẹ bó ṣe lọ bó ṣe wọ́n lọ tún tóní sọmọtọ́ ẹgbẹ́lẹ̀ yorùbá ni mùsùlùmí gan-an ìbá mi tó ṣẹlẹ̀ ní oyè so látara àdé eléyìí kò wá sí tí máa ń fa ẹbí àwọn èèyàn náà kọ́ téèyàn bá ti nímọ̀ ń pa ẹ̀sìn ẹ mọ̀ rí àwọn wàyẹ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n yín tó mọ̀ tó sì dá ọ lójú kódà kí gbogbo èèyàn má ṣe ọmọ kan ah, ẹ lè má ṣe bẹ̀ tí ń ṣe dá mi lójú pé tí mò ń ṣe right sọlọ́wọ́n ọba fini rẹ̀ ànábì sọ fún wọn. dájúdájú èmi mò ń bẹ lórí ìmọ̀ àmọ̀ dájú lórí tí mo gbé lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin ẹ pè é nírọ́ ẹ̀yin ò gbàgbọ́ ṣùgbọ́n tí yín ò kàn mí ní mò ń sọ ó dá mi lójú. mà á ní má tẹ́sítọ́ ìlú gbogbo ń tẹ̀ ń kánjú rẹ̀ yẹn kò sí lábẹ́ ìkápá ni mi kẹ́ ẹ mọ bí mi léèrè pé káyé òun tiẹ̀ parẹ́ kí kinní kan sọ̀kalẹ̀ láti sánmọ̀ kinní kan ò ṣe sọ pé kọ́ lóun ó ṣe báyìí gbogbo ń tẹ̀ ń kánjú béèrè lọ́wọ́ mi yẹn ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn kò sí lábẹ́ ìkápá mi gbogbo ń tẹ̀ ń kánjú pé kó ṣe ẹ̀ṣẹ̀ lẹ̀ yẹn tó lè gbà kó jìṣẹ́ ọlọ́run ọba ni mi kì í ṣagbára tèmi bó bá wù Ọlọ́run yóò ṣẹlẹ̀ bá sì wù Ọlọ́run afàsìkò sí lọ́jọ́ pípẹ́. gbogbo ìdájọ́ kó rí bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ ẹnìkan ìlàlẹ́la ọwọ́ Ọlọ́run ọba nìkan ló wà inil hukmu àlàyé pọ̀ lórí ìyẹn ọjọ́ ti lọ èyí tó ń pè ní legislation àwọn àmọ́ pa àwọn èèyàn kan ní legislators lẹ́nìí àwọn wo ológogoro ọmụtí tí wọ́n ń fi àga nara wọn subhanallah sáwọn yẹn náà ń òfin fún wa ẹni tó yẹ pé kò tónú lé ẹ̀ àwọn yóò sì máa wọ pé àwa là ń legislate kí lè ń legislate inil hukmu illa pẹ̀lú lọ́la gbogbo ohun tí ń jẹ́ òun ọlọ́run ọba lòun ní òun lòun dá yín òun lòun mòfin èyí tó lè ṣe yín lóore torí pé ọlọ́run ọba àwọn èèyàn ò ní gbòfin kan kalẹ̀ àfi kan kọ̀ǹsídà fẹ́fọ̀ tiwọn ń bẹ̀ wọn ò ti fi fẹ́fọ̀ tiwọn síbẹ̀ former prime minister Italy wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún lérí wípé ó kó owó jẹ owó táksì ó kó jẹ prime minister ṣe déédéé pírẹsidẹ́ǹtì bó ṣe lọ kété báyìí òfin dè ọ́ lu ẹ̀wọ̀n ṣerú èyàn ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọ́n fi now immunity ah mọ̀ bí dẹ́ ti rí ìbò immunity látara àdé eléyìí kò sófin kan tẹ́ gbé kalẹ̀ ẹ ti fi klọ́ọ̀sì kan sí pé àyìnbó ó lè fẹ́ mú àwa náà klọ́ọ̀sì èyí láàfin túra wa ń jọ náà gbogbo òfin ni asọ̀rọ̀ yẹn ń bì kan ẹnìkan ní ẹ òun barista ló mú gbogbo lọ́ọ̀tò lọ rídìí lọ́kọ wa àwọn ṣàlàyé ẹ̀ fún gbogbo lọ́ọ̀tò orí olídìí pátá ṣé tiẹ̀ ní ọ̀wọ́lé nàbí tọ́lọ́ àwọn òfin ṣẹ̀rí àtọ́lọ́hún àfi ṣàlàyé fún gbogbo nítorí ọlọ́rí di law school tó lọ yẹn gbogbo ntí irọ́ òfin dòdòdó wà nù nǹkan ọ wà ń bẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run kọ́lọ́run kó sọ àjọlá látara dáadáa láàfin lè kọ̀mpíà kọ́mọ ń lọ àwọn èyí tó dá tó ṣe déédéé ń bẹ Islam ti sọ èyí tán bá dá tó ṣe déédéé tẹ bá wọnú Islam náà ẹ rí i pé Islam ti sọ ṣùgbọ́n àwọn èyí tí wọ́n bá dá tó tako Islam ẹ ti mọ̀ wípé àbòsí nìyẹn wọ́n dẹ̀ láwọn principles àwọn principles yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ ti mọ̀ gbóòórùn àbòsí lábẹ́ ẹ̀ látara àdìyẹlẹ ọlọ́run ọba inil hukmu illa lillah ọba ní gbogbo ohun tí ń jẹ́ ká dájọ́ ká sọ pé báyìí ló ṣe rí fáǹfààní wa torí pé ọba òkúkú bímọ ta lọ́run fẹ́ wò ọba olùgbófin gbogbo ìṣòfin pátá ọba ọba yìí nìkan ọba aṣọ òdodo ni ọba aṣe òdodo ni ọba tó ṣe pé gbogbo ètò rẹ̀ lórí òdodo ló dúró lé lórí. ọlọ́run ọba yìí sì lọ́ba tó lóore jù lẹ́ni tí máa yanjú nǹkan nígbà tó bá fọ́jú pọ̀ alẹ́ fọ́sílù ó náà ni tí nǹkan bá wọnú ara wọn ọlọ́run mọ bí ó ṣèyànjú ẹ̀ nǹkan èédọ́jú rú lọ́dọ̀ ọlọ́run nǹkan yé dàrú lọ́dọ̀ ọlọ́ nǹkan lè dàrú má dájọ́ lọ́wọ́ láyé lọ́yà ó lè dá ẹjọ́ rú má dájọ́ lọ́wọ́ adájọ́ ni ó da àjọ nkéèsì yẹn bọ́n bá tún padà tún rìsíìtì yóò tún dàrú mọ́ lọ́wọ́ torí pé lọ́yà ó ti lọ́ nǹkan kan mọ́ lẹ́sẹ̀ tọ́ba ní kò wọ́n da bó ṣe fẹ́ da yẹn náà yóò implicate ara ẹ̀ náà yọba wa ni pé tọ̀ yọba ṣe sùúrù àbí kó sọ pé òun òun jáwọ́ bí ẹjọ́ yẹn àbí kó padà dá síbi tí lọ́yà yẹn fẹ́ nǹkan máa dàrú mọ́ ọmọnìyàn lọ́wọ́ tá à ní mọ bá a ṣe fẹ́ ṣe ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ nǹkan èé dàrú wá wúwà khairul fasirin ọlọ́run ọba yìí lọ́ba tó lóore jù lẹ́ni tí máa yànnàná nǹkan tí kìí ṣe dojúrú lọ́dọ̀ ọtọ́ látara àdílé abẹ́lọ́wọ́n ọba nínú tóbi rẹ̀ ọlọ́run kó mú wa dúró nínú ẹ̀sìn mú ìmọ̀ àmọ̀lò kójogún ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa kẹlímọ́tà ní kàfífàtà. wasalaatu wasalaamu ala rasulillah ah, ọ̀pọ̀ni fọlọ́ jẹ́ èèyàn lè jẹ́ èèyàn lè yọ jáka fún bàbá èèyàn èèyàn ò gbọ́dọ̀ èèyàn ò lè yọ torí pé bàbá rẹ ẹni tó kulẹ̀ lẹ́tọ̀ọ́ àti máa fún ní nǹkan ni sọtìyẹ kò sí nínú àwọn tí a lè yọ <coughs> jáka fún àmọ́ ìyàwó lè yọ jáka fọ́kọ tọ́lọ́n bá bo ìyàwó láṣìírí tó sì rí pé ó sì ń bọ́kọ fínra ó lè yọ jákà fọ́kọ nítorí kí ni ìdí tá a sọ pé ó lè yọ torí pé ìnáwó lérí ọkọ kì í sọ̀ràn yàn lérí ìyàwó ìyàwó ò lè ọkọ ò lè yọ jákà fún ìyàwó ó kulẹ̀ yẹ kó tọ́jú ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ bàbá èèyàn náà ó yẹ kí èèyàn tọ́jú bàbá èèyàn kì í ṣe jákà ní kọ́ọ̀sẹ̀ àmọ́ retí jákà pé tó dìgbà jákà máa tó fún bàbá mi nìkan là ìdí yẹn ti ṣe rí àlọ́ pé ò lè yọ fún bàbá ẹ̀ nọ́mà dáadáa tó yẹ kó ṣe lọ ṣe fún bàbá rẹ̀ ǹjẹ́ èèyàn lè yáwó gbàláwìn ẹni tó rí wípé bóyá ìparí oṣù ni wọ́n san sálárì òun àsìkò tí Ramadan dẹ̀ fẹ́ parí sí kò bọ́ sí ìparí oṣù kò dẹ̀ sówó lọ́wọ́ ẹ̀ kò sí tó burú lè gbà àwọn torí pé ó dá lójú pé inṣàlá ọ̀rọ̀ Nàìjíríà náà ó tún <laughs> torí oṣù lè mọ́tún ṣùgbọ́n sábà pé owó jáde so kò sí láì fi bẹ́ẹ̀ yẹn lè jẹ gbèsè yẹn ṣé a lè fowó yọ jáka èyí tó lálàáfíà ni pé a lè fowó yọ zakat owó ó ń bẹ hada wallahu alam. ẹni tí ó ń ṣe four one nine tó ń tó ń ṣèkómọ tó ń sọtí tó ń ṣe fásitì lẹni ẹ pòkì òní tó bá yẹ kó rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn nínú gbogbo tẹ́ ẹ sọ kalẹ̀ yìí náà kò tí ì establish ẹ̀ pẹ́lẹ́bọ ni nítorí pé ẹ sọ pé ó ń gbẹ́bọ wọ́n ní ẹ má dàrá yín láàmú lórí ẹ kò sí ní tẹ́fẹ́ gbà lórí pé kẹsàn pé ẹ rí nídìí ẹbọ gangan báyìí fúnra ara yín ẹ̀yin ṣe rí kéèyàn tó pèèyàn lẹ́lẹ́bọ ní tó lágbára ni ẹ má lọ di nǹkan tí èsì tì í bọ̀ra tọ́ba jẹ́ lẹ́bọ ó pò òun kọ́ lọ sotiye ṣùgbọ́n èyí tẹ́ ẹ rí yẹn ni kẹ́ ẹ sọ pẹ̀lú gbogbo tẹ́ ẹ kàkálẹ̀ yẹn pò kíì ni ẹlẹ́ṣẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bá rí mọ́sálásí mi tó tó dáa kéèyàn lọ́ọ́ máa kírun bẹ́ẹ̀ kéèyàn máa kírun lẹ́yìn ẹ̀ àmọ́ tí necessity bá wà rántí kéèyàn ò kírun lẹ́yìn ẹ̀ bíyàn bá kírun lẹ́yìn ẹ̀ ìrun èèyàn lálàáfíà so ti yé báyìí torí pé kì í ṣe ẹlẹ́bọ. bákan náà ǹjẹ́ pẹ̀lú tá a wá sọ nípa ọ̀rọ̀ law yìí ṣé èèyàn lè lọ ríìdì common law kò sí tó burú mbẹ̀ àròfìnà ṣàrà láàlì ṣàrà àmọ́ máa burú ngbà míì tí kì í ṣe pé torí pé a fẹ́ ṣiṣẹ́ aburú ṣùgbọ́n láti lè sọ́ra kúrò ń bẹ̀ níbi tí nǹkan délé ní ilẹ̀ mọ́sálásí ibi tá a wà nísìnyí àwọn kan lè dé nísìnyí kan láwọn ò gbà kó sì dọ̀rọ̀ kóòtù ọmọ mùsùlùmí tá a bá ní tó bá jẹ́ lọ́ọ̀yà òun náà ni ó ṣe kíni o díẹ̀díẹ̀ òun náà ni a lò láti lè ṣe nǹkan yẹn ṣùgbọ́n gbogbo ẹni tó bá lọ rí ìdí lọ́ọ̀ àwọn ṣùrùtù kan bẹ tí ó gbúdọ̀ gbọ́yé sọtáyé lè má sí fún wa láti lè máa kà lẹ́nu tó bá dọ̀la aṣọ because kì í kàn ebi ká tún àwọn èèyàn lẹ̀ náà láti lọ rídìí lọ ẹni tí ó bá lọ rídìí lọ ó láwọn àlàyé kan tó gbúdọ̀ gbọ́ yé kó má wàá di pé nǹkan yìí ó padà di ìbálẹ́jọ́ òbúrò fún tó bá di jọ́wọ́ yàlkíyàmà so ìbéèrè yẹn náà ti dáhùn ti adájọ́ pé òun ni ó pẹ́ kẹ́yìn wàlìjẹ́ náà ọ̀rọ̀ yẹn ò lálàáfíà wallahu alam tó bá ṣe dáadáa ó ti jẹ́ pé òun ni ó kẹ́yìn wàlìjẹ́ náà láyé anabi sallallahu alayhi wa sallam láyé àwọn sàbí àwọn tó jẹ́ kọ́ọ́díwà adájọ́ dẹ̀ ni tí wọ́n bá sọ fún tó clear sí náà ni ó fi dájọ́ so ti yé báyìí kéèyàn já dájọ́ kì í ṣe pé ìyẹn ló sọ̀yàn di ọmọ náà bẹ̀tì bọ́ọ̀ ló ṣe lo ipò yẹn sí bọ́ọ̀ ló ṣe dájọ́ yẹn sí òun ni ó súnmọ́ kó sọ́dọ̀ ọmọ náà bó tilẹ̀ jẹ́ pàlàyé àwọn àfa ń bẹ lórí constitution tí ń lò yẹn aslan ṣùgbọ́n conclusion àwọn àfáà lè rí ẹni pé máa ṣíyà ẹ̀ṣẹ̀ ni ìyẹn ò sọ di kèfèrí tó bá tọrọ àforíjì lọ́dọọlọ́ innal ghafurur rahim so bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ a lè sọ jasmine pé gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ adájọ́ yóò wọ̀ náà so bóńkálukú bá ti lo ipò yẹn sí àti gbàgbọ́ rẹ̀ lórí sógbọ́lá fún constitution yẹn ju ṣẹ̀ríà lọ ọlọ́run wà níyàn anabi ní gbogbo ẹnikẹ́ni tán bá yàn ní adájọ́ wọ́n ti dù láì fọ̀bẹ pa wọ́n bá ti yàn ọ́ ládájọ́ wọ́n ti dù ọ́ wọ́n ti pa ọ́ láì fi ọ̀bẹ dù ọ́ anabi ló sọ bẹ́ẹ̀ so ẹnìkan wá di adájọ́ ẹ wá lọ ń kí congratulation ó yẹ ká máa kí ah lẹ́lòmíì tún wá ń lọ́bì gbé kọ́sáfò ń ṣe adájọ́ kọ́sáfò ń ṣe so téèyàn bá mọ ti ń bẹ lábẹ́rẹ̀ ó fẹ́ máa sá fún kọ́lọ̀ ń kó bẹ́t ẹnu wọ ọ̀gbá láti sọ pé gbẹ̀ntàn bá ti dájájọ́ pé ọmọ náà ni wọ́n ẹnu wọ ọ̀gbá láti sọ bẹ́ẹ̀. bákan náà ọ̀rọ̀ àlùwàlá kò sí àsìkárù kankan níbi àlùwàlá pẹ̀lú tó fẹsẹ̀ rìn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa anabi máa ń ṣàlùwàlá a gbọ́ pé anabi tó bá wà níbi imú yóò ṣe àdúrà kan tó bá wà níbi ojú bídíà ni gbogbo yẹn àgbékalẹ̀ àwọn èèyàn lásán ni ìsọ ẹ̀sìn dìṣòro fáwọn èèyàn tún ni lẹ́ẹ̀fì rẹ lómi yọ pẹ́pẹ́pẹ́ kó tó sàwọ̀ látà ìwó ló dé ah, ẹni alákùnrin mi létí kílẹ̀ ni wọ́n máa ń kà ní tàbá ń bọ́jú yẹn náà so ẹlòmíì ò torí èèyàn kò ní í ṣe Islam so kò le tó báyẹn ààrẹ àkọọ́lẹ̀ pété náà ìbáfẹ́ sàlùwàlà yọ ṣe ṣe gbogbo àwọn àdúrà yẹn kéèyàn ọkọ̀ ẹ̀ sí kíbla kò sí láì fi ń bẹ̀ tí ò bá ti jẹ́ pàníyàn ìyẹpẹrẹ kíbla lèèyàn ni kò sí ẹsẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ pé ẹsẹ̀ ń ru tí ó sì fẹ́ na ó fẹ́ na ẹ̀jà síwájú kò sí láì fi bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kì í sàníyàn ìyẹpẹ̀ ìbéèrè yìí wọ́n béèrè lọ́wọ́ ọ̀kan nínú àwọn àgbàfà ní ní haram ní maka ẹni tó wá béèrè béèrè mu ó wá ní ẹni tó kọsẹ̀ sí kíbla ó fi ń yẹpẹrẹ kíbla ní sheikh yẹn ní kẹfà arọ́fìtì pé hádà mi bá bi sùn ìzọ́ni bil muslim ó sì lè mọ aláníyàn burú pẹ̀lú ọmọ ó sì sọ pé àníyàn burúkú ló sọ dénú gbà yẹ ó lè jápẹ́sẹ̀ ní ro tó nẹsẹ̀ síwájú so a lè sọ pé ẹni tó so látara àdìyẹlẹ àmọ́ tó mo bẹ́sẹ̀ ní ro tó fi ṣe báyẹn sùmọ́tò pápá níyàn rẹ̀ ni pé òun fi ń yẹpẹrẹ kébìlà la lè sọ pé ẹ̀ṣẹ̀ wà bẹ̀ wallahu alam zakanu owó sálárì àti ìrẹ́rìí kan tó tó fẹsẹ̀ múlẹ̀ láti gbára lé lérí ẹ̀ o. èyí tá a sì mọ̀ ni pé ní ọdụ kan ó kò rí ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ wípé àwọn onísàlárì ò yọ wọn ò ní yọ pẹ̀lú bó ṣe rí yẹn nǹkankan ah, ẹ̀sìn Islam kì í ṣe ìfẹ́nu lèèyàn fi ń ṣe wọ́n bá ni èèyàn ó ṣe ipò pé kò lówó ni nígbà tí tọ́dún kan òfin kò lérí kò lówó lọ́wọ́ náà nìyẹn. then ìbéèrè mo ti dáhùn ẹ ẹni tó rí owó he tó sì lánìyàn kó n fẹ́ gbọ́ bùkátà tó sì wáá ṣe pé ó fẹ́ gbọ́ bùkátà five thousand naira ọba rí five thousand naira e rírí owó owó he ó ti ní definition nu sẹ̀ríà gbogbo wa dìde kúrò nbí nísìnyí à ń lọ ẹnìkan wa lòun rí one thousand he ń bí ìwọ̀n èrò owó he o tún gbúdọ̀ mọ̀ pé ọwọ́ ẹnìkan ni ó ti bọ́ lẹ̀ nú àwa tí àwa bíi ìyẹn èyí pé olówó he o mú owó olówó nìyẹn ṣùgbọ́n dálè sọ pé èèyàn rówó he o ní pé èèyàn kàn lọ lójúgbó kan èèyàn kàn ń lọ ń bì kan èèyàn kàn sáà rówó ah dání ọ̀ yìí ìyẹn ni pé èèyàn rówó he kí ni ìdájọ́ lérí ẹ̀ mu gan yóò fẹ́ ọ ju kọ́ ọmọ ìdájọ́ ń bẹ lérí lọ torí pé ìdájọ́ tó ń bẹ lérí ẹ̀ lẹ́yìn kan ò gbúdọ̀ fọwọ́ kan ọmọ ó kíp ó tún wá máa lọ kiri ta ló lówó yìí o ẹ̀gbìn kan o tẹ́nìyẹ bá sọ pé òun rí òun ní òun bó lè ṣe jẹ́ níbo lẹ fi sí èyí ó tún máa béèrè gbogbo ìyẹn lẹ́yìn ọdún kan yẹn tó o bá ti rí ẹni tó ní lo tó lẹ́tọ̀ọ́ àti kíni o o tó lè nà tó o bá wá nà tán tẹ́ni tó ní gangan bá tún wá yọjú ọ̀ tún dà padà <laughs> kó o kú bẹ̀ kàn mọ́ lójú níjíṣẹ́rí islam fẹ́ ṣe ń ni wípé tí àbámọ̀ ẹ olówó ọ̀padà rí owó ẹ̀ ikuma wisdom tó wà níbi tíṣẹ̀rí fàjáde tó pé gbogbo wa náà bìlíìfù pé ẹ̀mí ẹ̀ tí mo ọdún kan kí fi lọ ilẹ̀ tẹ́ni kejì náà ń bọ̀ tó náà rò fi jẹ́ pé ní haram nínú sunna ni pé téèyàn bá rí nǹkan he nínú haram ò lẹ́tọ̀ọ́ àti mu àyàfi tó o bá fẹ́ fi lọ nínú haram tó o bá rí nǹkan yìí mọ̀ mu nítorí pé ẹni tó ní yóò padà rí yóò rí nǹkan rẹ̀ àyàfi tó o bá fẹ́ fi lọ nìkan ni ṣùgbọ́n pé mo rí nǹkan yìí nínú haram ó lè lọ́jà yẹn so kọ́lọ́n kí wọ́n la tóbi rẹ̀ kí ó ṣàánú wa so irú ẹni yẹn tí ó ṣe nìyẹn. ẹni tó tíráìsì ò bá tó kó fi gàrí gbalẹ́gbẹ̀ẹ́ sótìyé kó fi kò sí nǹkan tí tó burú níbi irú àwọn nǹkan yẹn lápèjúwe ń sìn ẹni tó bí bí ọmọ bíi mẹ́ta ráìsì ọmọ méjì ni ti ráìsì kájú ẹ̀ ráìsì bá tán lẹ̀ pé ah, gàrí mọ̀ ṣiṣẹ́ kù nulẹ̀ fi gàrí yẹn ti ọmọ kan tó kù náà so ìyẹn ò sì sọ pé ọmọ yẹn lẹ́sẹ̀ ọlọ́run lọ́kàdà la pé gàrí ni tiẹ̀ ó <laughs> so wallahu ala wọ́n ní sáà lè gbé fún ẹni tí kì í ṣe mùsùlùmí mùsùlùmí ni a ń gbé jáka fún un a lè gbé fún ìmọ̀ọ́mù wa torí pé lómi ń bẹ tó ṣe wípé kò rí kò lè mẹni tí ó gbé fún ṣe àpínlẹ̀ yorùbá ń bí ẹlòmíín bẹ tí ọmọ rò pé àá ah, olùsílòpẹ̀ òun ni àti ah, ìbá ṣe pàrífín tí wọ́n á lọ à ń gbé bíi kóńgò ráìsì ìyá ń jẹun ni ṣe pé ńlẹ̀ yorùbá gbà mí wọ́n fẹ́ lómi nìkan ó tún máa ronú pé kọ́mọ́ ti ṣìyàn gbọ́ báyìí bẹ̀tọ́ bá gbé fún mọ́ọ̀mù tí ó sì jẹ́ mọ́ọ̀mù tí ọjẹ́ mọ́ọ̀mù ń déédéé àwọn èèyàn ó free láti lè lọ sọ́dọ̀ ìmáàmù pé àwọn nídìí yàkà ìmáàmù ó gbé fún wọn téèyàn bá sì mọ̀ fúnra rẹ̀ èèyàn náà èyí tó tún dáa jù ń bi yàkà yẹn ó ní kéèyàn ó gbé fáwọn relatives èèyàn bí ẹbí èèyàn kì í ṣe bàbá o bóyá búrò yẹ èèyàn kan téèyàn mọ̀ pé ó kù díẹ̀ káàtó fún àbábúrò bàbá èèyàn kan ládàá méjì lèyìn ó tún gbà èèyàn so okùn ẹbí pọ̀ èèyàn dẹ̀ tún ṣe kíni o èèyàn tún ṣe Hmm? àbúrò èèyàn náà èèyàn lè gbé fún torí pé ìnáwó lérí rèé sọ̀rọ̀ ẹ̀sùn ọ̀tẹ́kọ́dọ̀ rẹ ló ń gbé ìwọ ló ń bọ̀ bóyá bíi kẹrẹ ragbaragba mi yọ kọ́lé ńlá gba àwọn àbúrò rẹ náà ọ̀dọ̀ ẹ̀ náà náà ń gbé òun ní gbọ́ bùkátà lè rí wọn ò lè yọ fábùrò yẹn sọ̀rọ̀dẹ́pà àbúrò rẹ náà ti dá wà lọ́tọ̀ tí èpè wọ̀ ló ń gbọ́ bùkátà lè rí ẹ̀ ò lè yọ fún un tó ti yọ wá báyìí tán bá wá yọ jáka fún mọ́mù ìyàwó mọ́mù bá ń ta gàrí ó fi kóńgò lé kò sí ìtọ́kàn tí wá ń bẹ̀ o kò sí ìtọ́kàn tí wá ń bẹ̀ ṣe bá a ti gbé fún òun lónìí ní tó bá ti wù bówù ó lè ta bówù ó lè jẹ́ bówù ó lè bọ̀yàn so ẹ má fèyìn ò sí àléébù ìmọ̀mù pé ah ìmọ̀mù ah àwọn rí àwọn yìí ń ta gàrí kò sí àléébù ń bẹ̀ òun ló ń lọ sánìkẹ́ ah, so kò sí láì fi bẹ̀ wọ́n lọ́wọ́. ẹni tí ó ra share sí bank kò lẹ́tọ̀ọ́ èèyàn máa ń ra share sí ibi tí ó jẹ́ halal ni so kò lẹ́tọ̀ọ́ rárá bí ó ti wùlẹ̀ kí o mọ̀ wallahu alam. naam ọba tí ọmọ tó ń ṣe hide tó bá ti di ìpìlẹ̀ ni pé kọ́mọ ó tètè lọ lé ọkọ nínú ẹ̀sìn ọmọ tó bá ti wá ṣe nǹkan oṣù ẹ̀ méjì ẹ̀ mẹ́ta wípé ànábì sọ wípé gbogbo ẹ̀ṣẹ̀ tó kù ọrùn àwọn òbí ẹ̀ ni dé èmi ò gbọ́ mi ò tí ì rádìí sí i ń gbọ́ náà ni ṣùgbọ́n mi ò tí ì rí hadith yẹn rí ó lè wá ọbẹ̀ tèmi ò rí rí a ń gbọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ náà ni gbogbo àná máa la máa ń gbọ́ wallahu alam sọkọ́lọ́ ń kọ́ ṣàánú wa. wọ́n dúró de àwọn èèyàn tí wọ́n fẹ́ jọ ìrún kò sí láìfi ń bẹ̀ ṣùgbọ́n ewu tó wà ń bẹ̀ ó ní kí ìmọ̀mù wá dúró pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ dúró dẹ́ntì ẹ̀ṣẹ̀ ń ṣàlùwàlá eléyìí ò dára bó ti wùlẹ̀ ọmọ tó o bá ti bá rùkú ọ̀ bàrùn ọ̀ jọyìn ibi tó o bá dé sùnmọ́ ẹ pé ẹni yẹn ti wọ mọ́tàlásí tó fẹ́ jọyìn ìmọ̀mù lè ṣe sùúrù díẹ̀ fún sùnmọ́ kí ìmọ̀mù wa máa dúró dẹ́ntì ẹ̀ṣẹ̀ ń ṣàlùwàlá lọ́wọ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ ìmọ̀mù ẹ̀pẹ́ ẹ̀pẹ́ ń rùkú o àlùwàlá ti já ni o ẹlòmíì máa sọ bẹ́ẹ̀ òní ẹ̀dá kan ẹ̀pẹ́ àbọ̀ ọ̀bá bá ń rùkú ọ̀bá nínà ro tó ti yẹ ìmáàmù ògbúdọ̀ wá sọ yẹn di wallahu alam inil hukmu illa ìbéèrè ń béèrè kíláàsì ni tó ti ọmọ tó wà nù oyún sèyàn lè yọ jáka fún yíyọ jáka kọjọ́ra èèyàn fọmọ tó wà nù oyún bá yọ èèyàn fi ṣe sọ́dá ládàá ni wa man ìnìlẹ̀ ọkùnmù kìí ṣe ọkùnmù yìí ló ń bẹ fún tó ti àwọn kankan ń bẹ ma ìdí mọ ìní gbogbo àwọn kìnìyàn awon ìdájọ́ ti tó ma mọ́ kìí ṣe ìtumọ̀ ìnà ni tó tó bá yẹ ni ìnìlẹ̀ ni yóò fún ìyẹn ismu ti ti iná sì nìyí tá a bá fẹ́ kó mọ̀ ṣiṣẹ́ yẹn tó bá ti lè lọ gba mọ́ káfàtàn lil amal tó bá jẹ́ ìnámà kò ní ríṣẹ́ ṣe ṣùgbọ́n iná ilẹ̀ hókùmù ìdájọ́ tiẹ̀ ọ̀tọ̀ ni kò jọ mọ́ iná rárá bó ti wúrẹ̀ ọmọ bó ṣe dúró ń bẹ̀ yẹn kò ní effect rárá lérí nǹkan tó bá tẹ̀lé so ti yé iná ilẹ̀ hamuru iná ilẹ̀ hókùmù so iná ilẹ̀ hókùmù yẹn náà ipò mubtada ló sì dùn sí marfu bi dhamma so ti yé báyìí so iná yẹn òun kàn kò ní ipa kankan lórí tó bá tẹ̀lé kì í ṣe ọkùnrin yìí náà ló ń bẹ fún bẹ̀ tó láwọn àlàyé tẹ̀ bá sì fẹ́ rálàyé lórí ẹ lọ́wọ́ sẹ́rí ibnu aqil tó ti yé ẹ lọ́wọ́ ń bẹ̀ àbíkẹ́ lọ́wọ́ mudhakaratun nahwu wa sarf ẹ rí ń bẹ̀ iṣẹ́ náwó nìyẹn so yóò dùn sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lójú gọ́ọ̀dù nínú kíláàsì jù kò sì ní í ṣe pẹ̀lú wíwo àlìjẹ́nà wa so <laughs> so òṣùgbọ́n ẹni tí ọba ti mọ̀ kò ní wà àlìjẹ́nà àmọ́ ẹni tí ó fẹ́ já àfa tí ó tu kùránì tí ó tu ọ̀rọ̀ ànábì ó gbọ́dọ̀ mọ̀ kọ́ mọ́ bá wa máa tu ìtukùtù torí pé ọ̀rọ̀ alikalamu dhu shujun ọ̀rọ̀ ó ní ojúkò tó pọ̀ ẹ̀yin náà mọ òye òbá wa tá a máa ń sọ bẹ́ẹ̀yàn bá sọ pé ọ̀kárì ọ̀kárì ṣe mọ̀ wípé ó yàtọ̀ síra wọn ẹni tí ọ̀bá wa jọmọ Yorùbá kò léye tàbí kó kọ́ nípa èdè yẹn so ọ̀kàrí àkọ́kọ́ ó ní dìlálà ó ní implication ọ̀kàrí ẹ̀kejì òun náà ní implication tí ò sì jọra wọn so ló fi jẹ́ pé ẹni tí ó kẹnu bọ àlàyé àlámọ̀rí ẹ̀sìn nínú alukur'an àbí ó ìdájọ́ yọ nínú kur'an yóò gbúdọ̀ gbọ́ lárúbáwá yóò dẹ̀ mọ̀ literature lárúbáwá lárúbáwá bá sọ báyìí kí ni wọ́n gbà lérò ọlọ́run dẹ̀ sọ kur'an kalẹ̀ kì í ṣèdè ìbò ló sọ kur'an kalẹ̀ ọwọ́ àǹsẹ̀ tẹ̀síìrì ọwọ́ gbé Yusuf Ali wájú ìgbé according to <laughs> tẹ̀síìrì kọ́ ni òun ṣeré ni ó lè rí tù èmi ń bẹ tá à ń sọ ń sìn bọ́bá lọ́wọ́ tẹ̀síìrì gan ò lè rí ń bẹ̀ ṣùgbọ́n ìdìlà láti linguistic analysis yẹn àti sunna la fi ń gbé jáde báyìí ṣùgbọ́n báyìí pé translation lọ́lọ́ tẹ̀ bàtì general meaning ni kò kàn ní idea general idea ṣùgbọ́n ẹni tí ó dùn ún dùn pé òun fẹ́ máa fàdájọ́ yọ òun fẹ́ máa ágíù èyàn ọmọ oyún ògbénu kara wọn lórí yẹn ló fi jẹ́ pé alimufasir ṣòro tó alimufasir má jẹ́ ìwọ̀n ẹni tí ó jẹ́ mufasir ó ti láwọn ìmọ̀ kan tó gbúdọ̀ mọ̀ téèyàn bá wá láwọn ìmọ̀ yẹn ó bẹ́tà kéèyàn má bọ̀ wájú pé èèyàn fẹ́ ṣe tafsir torí pé ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn máa sọ ń tọ́ lóhùn òwì ẹ̀ṣẹ̀ ńlá ni tán bá yán èèyàn kéèyàn sá fún un téèyàn bá ti rí pé òun ò ní ní tóun ò fi sọ so ti yé èyí tá à ń sọ yìí náà kọ́lọ́hún ṣàánú wa náà ni so kọ́lọ́hún ọba kó forí jìn wá kó sì tún gbogbo wa náà ṣe àwa gan ò sí ń pọ ẹni tí ó lè máa bọ́ ta pé òun ṣe tafsir bó ti wòlé ọmọ ṣùgbọ́n ká máa bẹ lọ́wọ́ náà ni kọ́lọ́hún ó ṣàánú wa kọ́lọ́hún ṣe gbọ́ wa náà láàfa rahmatika ya arhamar rahimin naam allahumma subhanaka allahumma naam. God